force. iná Omegu jó kiri òòsà òun mẹ́gùn òun mọ̀ṣá òun mọ̀jọba òun mọ̀jọba ẹni fojú ẹ̀ náà wọ́kù ẹ̀bùrọ̀ abọ́láṣọ abọ́láṣọ eh, kọlọmọ kìlọ̀ fọmọ ènìyàn rò o ó mọ̀ jà ó mọ̀ sá ó fẹ́ gbéná wojú ìjọba ìjọba campus. Omojoba Omojoba. rubbish wò lélẹ̀ nínú ọgbà ẹ̀ ṣé àyè yóò bá ah, ọ mímí lọ́kà rẹ idiot ah, kí ló máa ṣe ọmọ kékeré yìí náà so tẹ bá ti lọ sí school tẹ ti lọ sí private school táwọn òbí ti lówó náà tó lè rán yín lọ sí private school. public school ẹ̀ nílò information bókàtí privacy tán ẹ̀yẹ kan fọ́ ẹ ti máa bọ́ sí eh, ss1 àbíkílẹ̀ pè ní js1 tí wọ́n ka fọ́ọ̀mù ni. fọ́ọ̀mù fọ́ọ̀mù làwọn kà this is my fifth year nínú ọgbà yìí kí ló ń ṣiyẹ kí ni problem ẹ ìwọ pé eh, lórí yóò ṣe mo ní òótọ́ rọra cheese ball lélẹ̀ wọ́n eri domdomdom tó ti jẹ gbogbo oúnjẹ tó yẹ kẹlẹ́dẹ̀ ẹ̀jẹ̀ tó ń kó fún yín kí ni problem rẹ mo ní bẹ́sẹ̀ ohun tí ìlú rẹ ṣe wá o rude o I need láti apologize yẹn kan and secondly ha. ṣe ṣe tán ṣe tán ẹ̀jọba tó ní ẹ̀jọba tó ní lóde ìrọ̀dẹ̀ ìrọ̀nà ìfà ó yẹ kí school authority ṣe àwọn kọ̀ọ̀kan láti lè máa dá senior yàtọ̀ sí junior bí ká máa wọ uniform yes ìwọ ètò wa two hundred level ní ká ẹ̀ gbọ́dọ̀ jù báyìí lọ irú àwọn abáyọ máa wọlé ẹni máa ṣetán yìí next six months jọ dá mi lóhùn my dear ṣé wọ́n ti wọ́n tó fẹ́ ṣe láyé ẹ̀ kí bá ti tọ́ báyìí gbá iṣẹ́ ti dóde mi àánú ẹ̀ ń ṣe mí ìdí nàìjíríà ń lọ yìí gàràgàrà ló ń ṣe kiri tí ẹ̀ ṣọwọ́ pass náà. ṣòrí ṣe náà. yes tó rànjú apologize kó mo fẹ́ lọ́dọ̀ ẹ̀ kọ̀kọ́ nìyẹn. kí ló máa ń ṣe ẹ náà. mo máa ń rí nínú ẹyin ojú ẹ o ń believe mi o ah, fẹ́ gbà fún mi ní ọgbà yìí look tó o bá ti gbà fún mi ní ọgbà yìí o máa fọgbà yìí lẹ̀ mi ah true true true true ọlọ́wọ́ gbọ́ wọn tó ń fẹ́ sọ fún mi. no no no no no no no mahmood bàbá ẹja má ṣẹ́jú sí mi náà ah tí o lè gbàgbọ́ ẹ máa ṣe o a máa ń sọ tẹ́ni. tí bá ti ń sọ̀rọ̀ má sọ anything mọ́. no dey boy na what's the problem. ṣé kò gbọ́ ni. ìjọba ọba ń gbé ta ni ìjọba. ṣe tí bá ti ń sọ̀rọ̀ má sọ̀rọ̀ mọ́. bàbá mi sọ̀rọ̀ àpọ̀lá yẹ yẹ yẹ ha. ìyá sàárà. ah á jẹ ìyá sàárà mo mọ̀ pé àwọn guys ẹ̀ ní school you want bẹ́ẹ̀ to go àfi kí wọn má ní nǹkan kan ṣe pẹ̀lú wa. ìbára wọn lẹ́yìn náà. Ah, ọlọ́run jẹ́. and let me tell you ẹ eh? ní àti àkókò yìí. àti sísan fẹ́. ṣe mo má sọ ní ti mọ. ok mo ti gbọ́. àdó ṣé báwo náà báyìí ṣé òun létí ni hmm. ah, ṣé òun kì í gbọ́jọba ni. àmọ́ wọn wá bọ̀ wọn wá dúró bí ẹni pọ́lọ́run ti dẹ̀lẹ̀ fún ẹ ṣé kò tẹ̀ sí bẹ́ẹ̀ wù wọ́n ni. and let me tell you something ní àti èmi lọ ní àti wákàtí yìí lọ àti ìṣẹ́jú yìí lọ tí bá ti ń gbọ̀ báyìí tó ń bọ̀ báyìí kò gbà báyìí kò gbà bò mí ni. yes. jẹ́ kó yọ jẹ́ kó yọ jẹ́ kó yọ. wọ́n ló fẹ́ máa ṣàlàyé fún wa pé ẹja ló wà nù sàǹdínà bíi so nǹkan tó ń gbé ikùn ẹ yẹn gbìyànjú kó dissociate ara rẹ pẹ̀lú ẹ nǹkan sọ fún ẹ yẹn tọ́jú ẹ dáadáa má yẹ kó sọnù tó bá sọnù eku ni kò ń ṣàrùn ṣọ́ra mi ti yẹ. bros ẹ máa ń flow gan wọn dẹ̀ ń bá yín sọ̀rọ̀ ẹ̀ kí n gbọ́ wọn àbẹ́ta kẹ́ gbọ́ o ọ̀rẹ́ ẹ̀ sí. ẹ ṣe sá ó ti gbọ́ sá ẹ ṣe sá. ẹni fojú ẹ̀ náà wọ́n kú ẹ̀bùrọ̀ abọ́láṣọ́ abọ́láṣọ́ pé kọ́lọ́mọ kìlọ̀ fọ́mọ ènìyàn rò ó ènìyàn rò ó mo mọ̀jà ó. kọ́sọ̀ ló ń gbàdúrà sọ̀rọ̀ yìí dé máa jọ́lí èsì you are mad. Bọ́lá ọ̀sẹ̀ yìí jìnnà àwọn small boys ẹgbẹ́ tí mi wọ́n gbà tí mo gbọ́rọ̀ mi wọ́n gbà kó wọ́n gbà ìjọba pa mí ni they wan kill me. Dúró dúró àwọn ọmọ kékeré àwọn ọmọ kékeré ṣé àwọn bóyìí sí àbí? tó bá sọ pé nọmba one nínú ọgbà yìí àwọn boys tó ń pè bẹ́ẹ̀ nìyẹn. èyí ló ní àwọn ọmọ oṣù àwọn oníkejì ẹgbẹ́ Kabiru fifty years mo gbà lọ Kabiru náà. aa ah, olórí burúkú àwọn ẹgbẹ́ Kabiru Kabiru ló bọ. wọ́n ló bọ. àwọn boys tó wà rẹ̀ àwọn olùjọba campus ìjọba campus wọ́n bá àdìgbọ́n bó ṣe wà yẹn ọlọ́run yọ ẹ sọ tó bá wọn bá wọn dáṣà kan tó máa ń dá gbòòrò tó máa ń sọ pé iṣẹ́ nìkan lọ́ọ̀yà sínú owó àwọn bóyìí sọ̀rọ̀ lọ́ọ̀yà sínú owó o. ah ìmọ̀ọ́dé yìí mi ti mi wàhálà wa kí ló tó wàá sọ ìwọ lórí àti ìṣùgbọ́n mi ìwọ tẹ́gbọ́n ti lo garasiki garasiki lójú òróró ọmọ kó lóòrò máa dín òkè máa sọ fún ẹ ká tó ọ̀pọ̀lọpọ̀ ọkọ ọjà ẹ wọn yẹ kó pa ìdá lórí. báwo ni wọ́n ṣe jẹ́ ní tẹ́kọ̀ọ́ ajé kò tí wọ́n máa dìde fún wọn kí ló ṣẹlẹ̀. yóò mọ kankan ṣá kẹ́ẹ̀kan rí nínú skul lónìí kan lẹ́mu kẹ́ẹ̀dẹ̀ sanwó skul òun lẹ́mu sí ara àwọn ladies yẹn àwọn ni wọ́n pè ní rainbow girls. rainbow girls. ṣòro àwọn ladies yẹn tó bá ń gbọ́ school too àwọn ladies yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀ o. Eh. Ah, èmi bẹ́rí fún àwọn lady yẹn ṣórí bó ṣe wà lọ́kùnrin ni wọ́n wà lóbìnrin o ṣòro àwọn boys wọn yẹn àwọn ni wọ́n pè ní timber guys. timber guys. yes. ah èmi bẹ́rí fún wọn o ṣẹ wá ra àwọn ladies yẹn ṣe ẹ wẹsẹ àwọn ladies yẹn dáadáa ẹ wò wọn gbogbo pátápátá ni wọ́n lo left chain ṣẹ̀ṣẹ̀ símbọ̀ wọn nìyẹn o tẹ bá ti rí wọn ẹ má dúró ẹ fa etí yín torí àwọn kọ̀ọ̀kan gan àwọn ìníjọba náà gbà yìí ṣẹ gbọ́. ẹ wò ó tẹ bá ti rí pé a ti kọjá ìwà náà gbà yìí kẹ máa tó wa sọ́nà o ẹjọ́ nítorí Ọlọ́run ká má lọ ṣiṣẹ́ o. bí wọ́n bá ti ń ṣàlàyé bá ti ń lọ ní kẹsàn-án kẹ máa sọ̀rọ̀ mẹ́rin káwọn wọ́n máa pa ibẹ̀ ni kẹ́ máa tàn. ṣègèrèsé kì í ṣègè ṣègèrèsé kì í ṣègè ajé fún ọ̀rọ̀ mi là bàbá mi lọ́ọ̀rẹ́ báwọn wulẹ̀ nínú gbọ́ níbi ikú olúwa rí wọ́n ní akakadì akakadì lórúkọ àfikún akakadì akakadì lórúkọ àpàrọ̀ èyí méjèèjì wọ́n bá wulẹ̀ ẹ wọ́n dà mí ẹ wọ́n dà mí. Ah ẹdínwó ẹdẹgbọ dẹdẹ ẹdínwó ẹdẹgbọ dẹdẹ ẹdínwó ẹdẹgbọ dẹdẹ arúgbòkú arúgbòkú ìbàdí ọ̀run ìbàdí ayé ẹgbàlápọ̀ ẹgbàládé o kí ni máa bẹ ọgbà rẹ fẹ́ràn ọ̀run ayé ni bàbá kòkó gbogbo àlàyé ní dáhùn ẹ nídọ́là kòkó gbogbo kọ́ládé o kọ́ládé o kọ́ládé o. akọ́ládé o akọ́ládé o akọ́ládé o ẹ̀kíní rẹ̀ rèé akọ́ládé ìpínlẹ̀ yìí ni kò jẹ́ mọ́ bọ̀rọ̀ jẹ́ pé o akọ́ládé o akọ́ládé o akọ́ládé olùkọ́ olùkọ́ olùkọ́ káàbọ̀ káàbọ̀ káàkọ̀ kúrè akọ́ládé dìde ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ ọ̀fẹ́rẹ́ gẹ̀gẹ̀ olùkọ́ ah! òkú oríire ọ̀tọ̀ olùkọ́ akọ́ládé káàbọ̀ káàbọ̀ ó ti fẹ́ wí àrùn sáwọn jẹ́ ó fẹ́ wí àrùn sáwọn jẹ́ ọ̀ báwọn kú mọ́ ọ̀ lè púpọ̀ wọ ọmọ apá yìí kọ̀ ká ọmọ kúrìn gbà. òtírí omi ayé pẹ̀lú gbẹ̀lú ní àwọn àgbàlagbà. omi ó ti mú mi ayé o tó ní bá wọn mu tọ̀ ọmọ. káàbọ̀ kúrìn ó da alágbára nù wọ́n ní bí wọ́n bá ń sá ọmọ sátì yẹ bí wọ́n bá ń bọ̀ ọmọ ọkùnrin tiẹ̀ bí wọ́n nàka sí ọ lójú wọn nàka sí wọn lójú káàbọ̀ kúrin òní púpọ̀ wọ̀wọ̀ àwọn tó la yóò tì ọ́ lẹ́yìn àwọn tó la yóò tì ọ́ lẹ́yìn àwọn tó la yóò tì ọ́ lẹ́yìn gègé gbọ́ ọmọ tí wọ́n tọwọ́ ẹ̀ lẹ́yìn òwe òwe kíre kíre ẹ. àló ìjà mọ̀ ni. ìlú ààbò yẹn àti ṣe pàṣípààrọ̀ lórí ọgbàdo kiri ń bá àwọn ọ̀rẹ́. kí ni iye ìgbẹ́ báwọn kọ́ mọ́ sí kóòsì kan tí ọ̀rọ̀ ojúmọ́ wọn wọ́n bá rọjúmọ́ wọn rọjúmọ́ wọn kìnnì orí títí ṣe gbogbo ẹranko sì bá síbo wọn rí máa ṣe wọ́n sì bá síbo kí wọ́n gbélé wọn sí gan. kí ló wẹ̀rẹ̀ ṣé wọ́n fi cosmos ló ń pè ẹ́ ni. Ah, ẹgbẹ́ mi kò gbọ́ ace ace ó kọ́ mi jẹ́ ṣe ace ni kò jẹ́ kí n dáhùn mi ò káyìn lóhùn ẹ má bínú. ok wọn ni ojú dáhùn. bóyá ò mọ̀ jọba kò sóko táwọn ò lè pèèyàn èyí tá a bá ti pè ẹni kò dáhùn ó ṣe wọnà ọgbà yín tó bá yẹ ṣe wọnà ọgbà yín náà tó bá wọnà ọgbà yín lákòókò tó bá di five after one àmọ́ tó ń cosmos àbíkó mi tó ń jẹ́ ìjọba ìjọba ẹ̀kọ́ tó wà ní ọgbà yìí inú àti kò ní problem ó ti yẹ ẹ mọ̀ ọ́ kó tó máa ṣe fún mi ah, kí ni dà. wàá máa lọ sí cosmos fila. tó bá ti wọnú fìlà rẹ̀ first school by right palace nìyẹn wọ́bẹ̀ kó sùn dé mi ajẹ́nbáṣọ lára rẹ̀ tó bá ń mọ̀nà bèrè lọ́wọ́ ọmọ kékeré àbágbàlagbà kò sẹ́ni tí ò mọ cosmos wọ́n máa dá ẹ̀ dẹ́. má lọ. Hey! Do sami sumobi yàda kéésì sọtọ. èmi sọ̀rọ̀ ìwọ sọ̀rọ̀ ẹ́ ta ni sàjẹ́ méjọ̀ nílẹ̀ jẹ́nẹ́ra kò dákẹ́ ṣùgbọ́n wọ́n ti pa ìmọ̀ agogo lẹ́nu mo ní ya gbà kí yẹn lọ́wọ́ ẹ̀ kò mú dání. nǹkan tó ṣẹlẹ̀ yóò yí wa náà kí ló ṣẹlẹ̀ náà. ẹ ẹ dákẹ́ yẹn padà fẹ́ni tó fún ẹ lè lọ tẹ́lẹ̀. ọ̀dọ̀ ọ̀rẹ́ mi ni mo ń lọ. ó yá fáìtì ẹ kò mèrè gbà má lọ sọ́dọ̀ rẹ. ó ní ma lọ sà. bàbá wa. Hmm. ó lè máa lọ ó lè máa lọ. Hmm. ẹ ṣe sá ẹ ṣe. ọ̀dọ̀ bàbá wa kí ni mo bẹ̀rẹ̀. Eh, eh, eh. ah! bàbá wa ń lọ cosmos cosmos ìjọba. kí gbogbo kẹlẹ tó wa ìmọ̀ ìbáṣọ kẹlẹ sọ agbẹjẹmọwọ ẹ má gbàgbá yín lòkulò kẹbàlì má ṣe agbára lò torí pé taba ń ka jọ̀bi agbára ìyẹn kan o ẹ̀yin nìkan dẹ̀kọ́ lálágbára ìkìlọ̀ lórí fún yín o ṣé ti gbọ́ ẹ ṣọ́ra ṣe. hospital sajá kun fẹ́ lè lọ́dà o. wo ni afẹ́fẹ́ ni kí ń gbé ìṣubú. kò mi ò rẹ́ra stone ọba afẹ́fẹ́ ni afẹ́fẹ́ ló dúpọ̀ ló fẹ́ ní ìjọ́ ìgbẹ́ bẹ́ẹ̀ ni afẹ́fẹ́ ló dé ìṣubú afẹ́kọ́ ló gbé iṣu àwọn àjọ ló gbé iṣu àwọn àjọ níbo bẹ̀rẹ̀ sí tí ń bá dẹ̀ bì mí tí bá pàṣẹ fún wọn ẹ máa pàdánù ẹ̀mí ẹ ṣọ́ra o kí àwọn òbí kí wọ́n bá lè bá fi pìtọ́ báwọn ti bí àwọn tó jọ ń rí ṣàtúbọ̀ ẹ ṣọ́ra ṣe. yìí ẹni kú ni mo ní fún yín ẹ fi kú ṣeré ẹ forí ọkà wọn mú èmi ni wọ́n fẹ́ dá mi sí lára kí ló yọ yìí níwájú èmi èmi èmi bí kọ́ládé ọmọ akílẹ̀ ta ló jẹ́ ọmọ akówápá níwájú ọmọ apààyàn ẹ má ṣerú ẹ mọ́ má tún sọ̀rọ̀ aṣọ bẹ́ẹ̀ ṣòro mọ́ kò ṣọ́ra gan-an kò ṣọ́ra gidi gan ojú àlá rẹ o ojú àlá rẹ o ẹ̀yin náà kẹ̀dẹ̀ rè ẹ̀yin onímọ̀ nìyí ẹ̀ ń tẹ̀lé tẹ bá ṣe ìnáwó ara yín lò tẹ fẹ́ wúlò fún àwọn obìnrin lọ́jọ́ iwájú tẹ fẹ́ jèrè nǹkan tẹ bá ṣe nínú ọgbà yìí kẹ lọ ṣọ́ra tẹ bá ti gbọ́ pé mi kọ́ládé ọmọ akilẹ̀ mò ń bọ̀ tẹ lérè okùnkùn àtìmọ́lẹ̀ wọn lè pàdé o tó ń tún ní bá kọrin ìkọ́ àtẹ̀fù kan ni o ẹ ṣọ́ra èmi ló ń domi ló fẹ́ domi lù omi làwa pé eléyìí èyí tẹ́ ń pè bọ̀ yìí omi ni omi làwa pè lọ́dọ̀ wa ó mú wa tutù ni kábọ̀sibọ̀sì kò ní dú. ìjọba ìjọba ilé díẹ̀ ká ká ṣe ọpọlọ díẹ̀ ká ló mọ nǹkan tó pè ní ìfẹ́ ìyẹn sì jẹ́ ká lọ yìí. ìfẹ́ dàbí ewu tó múni ní góńgóń tí kò ṣeé gbé pamọ́ fún tẹbí tará ọ̀rẹ́ ojúlùmọ̀ tàbí tí kò ṣe é gbé pamọ́ fún ẹbí ọ̀rẹ́ àbí ará àdúgbò. Hmm. Hmm, ok ẹ ẹ ti jẹ́ ká gbọ́ lórí ẹ ṣe wọn olùkọ́ inú mi dùn ayọ̀ mi kún orúkọ tí gbogbo àwọn èèyàn mọ̀ mí sí nínú ọgbà yìí ni ṣíṣbọ̀ tí àwọn èèyàn sọ pé tí ó bá bọ́ sí ẹnu ó máa pòórá ṣùgbọ́n èmi ò ní pòórá láéláé ṣé rí ọ̀rọ̀ ìfẹ́ àwọn olórin ìlú wa yìí wọ́n ti parí ọ̀rọ̀ ìfẹ́ wọ́n kọ́ lórin tí ẹ bá gbà mí láyè kémi náà kọ́ fún àwọn ẹlẹgbẹ́ mi àtẹ̀yìn náà. báwo la ṣe kọ owó bí àdìgbò gbọ́n bẹ́ẹ̀ àbí. ìyàwó mi nílùú mọ mo fẹ́ ràn ṣùgbọ́n ẹ̀ gan èmi gan ni ó fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi kò fẹ́ mi nìkan ní mo náà fi ṣùgbọ́n mi sí i kò fẹ́ lórí ràn ó lè tù ju tèmi gan lọ. ẹ ẹ pàtẹ́wọ́ fún ṣífù. wọ́n lè pàtẹ́wọ́ tí wọ́n lù bọ̀. ẹnì bó ṣe yé òun olùkó sọ yẹn ẹ jẹ́ ká lọ sí very very serious um, definition of law. ìfẹ́ ẹ jẹ́ ká tẹ̀gbọ́ lẹ́nu àwọn obìnrin wa náà ẹ dákẹ́ ẹ jẹ́ ká sọ kí ni ìfẹ́ jẹ́ yẹ ẹ jẹ́ ká gbọ́ ẹ. ẹ ṣe o èmi gẹ́gẹ́ bí èèyàn kan ìfẹ́ èmi gẹ́gẹ́ bí èèyàn kan kí n tó fẹ́ yàn kí n tẹ̀ tó nífẹ̀ẹ́ rárá rárá ọkùnrin náà ó gbúdọ̀ nílé ó gbúdọ̀ mọ́tò in fact tó wà lówó lọ́wọ́ rárá ní ìtẹ̀lé fẹ́ rárá. túbà ah, túbà ẹ̀rí wípé tíyàn bá ti rí owó tó ní mọ́tò tó nílé ìwọ máa nífẹ̀ẹ́ òun ní ìfẹ́ lọ́dọ̀ tí ọ túbà. ẹ tún jẹ́ ká gbọ́dọ̀ mi jẹ́ ká gbọ́ ẹ̀ jẹ́ ká gbọ́ ẹ̀ ẹ ṣe olùkọ́ nǹkan tí mo rí nínú ìfẹ́ ni pé ìfẹ́ òun ni àkọjá òfin tí èmi bá níyàwó tó bá gbogbo tí mo sọ tí ó ṣe bákunbákun sí mi tó farabalẹ̀ ìfẹ́ wọlé àti láéláé o ṣùgbọ́n tí mo bá fún ní obìnrin tí ò wá gbọ́rọ̀ sí mi kò ní pẹ́ta máa dàrú nǹkan. ẹ jẹ́ ká mú nínú ọ̀rọ̀ ẹni tó sọ̀rọ̀ lálákọ̀ọ́kọ́ àti ẹni tó sọ̀rọ̀ nígbẹ̀yìn òun ní ìfẹ́ ni àkọjá òfin ilé ka wò nílé. Oúnjẹ international. Báwo ni? Bá mi di everything, mi di everything. Oṣù náà ní sá. Olùmọ̀tọ̀ báàrà ọ̀fẹ́ ṣe àmì ṣe mú apara mi. Ọkàn mi ṣe gbókùn yọ̀tọ̀ mi díẹ̀ ní ìrẹ́yọ̀. Ọ̀dọ̀ rẹ̀ wọ́n gan-an ó dàbí pé kí ni ti ń tẹ̀wọ̀n àyọ̀. Ọ̀rọ̀ yẹmu yẹmu báwo ni. mo wọ ọ̀rẹ́ sí. bọ́tún ṣe o. lọ́nà ọ̀sán ó mọ nǹkan tó ṣe náà. bí báwo kò yé mi. mo ní kò jẹ́ ká ríra lánàá mo pe aago ẹ̀ kìíní kò lọ mo pe kejì kò lọ kí ló ṣẹlẹ̀. oh fóònù yín kú lánàá yẹn ni sá. fóònù méjèèjì kú at the same time. no the other one yẹn ti wà faulty láti bí four days ago sá in fact tó wà lọ́dọ̀ àwọn tó ń bá mi ṣe. ó dára yín pé o ti ń fẹ́ máa ṣe báyìí pẹ̀lú mi o ti ń fẹ́ máa ṣe báyìí pẹ̀lú mi. kò dé wá rí bẹ́ẹ̀ sá. ó kí n bò ló lọ sí. mo ní kíláàsì ni sá mo ń lọ sí oh, o bá ti ṣe tán ṣùgbọ́n tó bá dẹ̀ wọ́n ẹ kó wá tó bá wọ́n ẹ kó má wà òun fira ẹ ṣeré nìyẹn ṣùgbọ́n. mo ti gbọ́ sà ọ̀dà ọ̀sà. ìdí gbọ́dọ̀ ti ti rí lé. mo rí ẹ tó ṣàrànjú mọ́mọ́ ẹ tó fi. ó lọ sọ̀ṣẹ́ ṣó ṣẹ̀ṣẹ̀ rọmọ yìí. èrí tí mo rí ni. ṣó ṣẹ̀ṣẹ̀ mọ ọmọ ẹ mọ mi. mo bí eléyìí. eléyìí máa wọnú ọgbà yìí ọwọ́ mi ló dé sí. ẹkùn láti gbà yẹn ni mo dẹ̀ ti ló ti ń tọ́jú bàbá dì sí o tó di pa àwọn ẹ̀hàn ọ̀nà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní fẹ́ gbà mọ́ mi lọ́wọ́ ó rí pé ti change ni kò fẹ́ gbórí dúró mọ́ ọpọlọ lèmi náà fi ń ba tansi. èyí jẹ international. ẹ dúró bí tẹ̀ ń sọ. bọ̀ ìdílé tẹ̀ dúró sí ìgbà tẹ̀ lọ. ọmọ àbọ̀ ń jí sí ni o àbọ̀ ń sọ̀rọ̀ ẹ ti wà. ẹgbẹ́ ọ̀sán fún un láwọn ọmọ tó fẹ́ fún un tó fẹ́ fún un ṣe é sí oh my god òótọ́ believe you mo ti gbàgbé ṣá ah, ah. Ah, ọ̀rẹ́ lẹ́kìn lọ pípẹ́ ara mi mọ̀ nípa àmúlẹ̀ wa ní test fún àwọn ọmọ òun gan sẹ́yìn àdéhùn òun fi ṣe ṣe kí ni kí ni nǹkan tẹ̀ ń sọ òrùka ọ̀rọ̀ tá à ń sọ kò í ṣọ̀rọ̀ tí èèyàn lè kárí hmm. kò í ṣọ̀rọ̀ tí èèyàn lè ká tó bá gbọ́ ọ̀rẹ́. ṣe máa sọ rárá. Mr. Man kí lẹ̀ ń sọ gan kí lẹ̀ ń sọ. kò ṣe máa sọ yẹn gan ó ṣe bá dá àwọn ọmọ yìí náà ní gbogbo ẹ̀ lọ́ra wọn ni àmọ́ pé máa ń kóòdù ààrẹ wọ́n máa ń kóòdù ààrẹ tó máa fi ń ṣe títí ẹni eléyìí ò ṣe é kárí kò ṣe é kárí rárá. ẹ tó ṣiṣẹ́ bí iṣẹ́ tẹ má fi iṣẹ́ ṣeré. anú yín ṣe mí anú yín ṣe mí. like advice to my very lovely wey dey make sense because kúta na one of the nonsense stupid boy ju gba ìtì mi yẹn. torí ẹ just like that. Ah, èmi náà dẹ̀ wá kẹrẹ̀ ọlọ́run ọba ó bọ̀ pé mi ìgbẹ́ ò lè gbọ́ ẹ tó bá ta ṣe ti rò ṣùgbọ́n ṣé mo lè dájà ẹ jà ni nígbà tí màá wà láàrin ọ̀bí twenty tó bò mí ẹ ṣé mo fẹ́ kú fún yàmi ni. so nǹkan tí mi wá sọ ń sìn gangan ni pé bóyá sọ yẹn no very lovely but àwọn kan tí mo sáré tún rò bóyá sọ yẹn ó ti sáré gbọ́ gbogbo orí mi ni pé. ǹjẹ́ ká gbé lọ sí lẹ́wù táwọn ṣe ti wọn ẹgbẹ́ òkùnkùn ní ti wọn. ẹ̀rọ ìṣìírí wọn. èmi fẹ́ kí tiwọn jẹ́ ti gbangba kò yí ẹ̀sìn. a lè máa ṣe méjì tí wọn lọ sàn káàdì máa máa pe àwọn àwọn who is who nínú ìlú yìí tó lè máa máa bá wa ṣe because ọ̀tá à ń ṣe ó make sense kò ṣe pé nǹkan tó máa tó wà ìdí nǹkan kan wà ń bẹ̀ so nǹkan tí mo fẹ́ ká ṣe nìyí pé mo ní àwọn èèyàn tó wà well connected nínú ìlú tá à ń gbé kankan tí n bá bá wọn sọ̀rọ̀ wọn mọ ọlọ́pàá àwọn ọlọ́pàá kan sí tí wọn mọ̀ irú àwọn bẹ́ẹ̀ rárá àdá tó pera wọn ní cultist yẹn. jẹ́ ṣe máa ṣe sí ẹ àwọn ìwọ́n lè máa bá ẹsẹ̀ ní campus tẹ̀kẹ́jọ́ sí ìwọ́n lè dín ẹ o ti dé kíníkan kọ́lọ́kan ní o kíníkan gan olóòbá tẹ̀lé rí gbogbo kọ́rọ̀ gbogbo kọ́lọ̀ lọ́lọ́wọ́ bá ṣe rainbow kọ́lọ̀ lọ́lọ́wọ́ bá belong sí ọlọ́run òní kọ́lọ̀ kan pàtó pé òun ní tó rainbow kọ́lọ̀ tó yẹ lè ṣe create rainbow kọ́lọ̀. ẹ̀gbọ́n méjì ló bá dé. ṣe yamayama kiri tí wọn ò lè yọjú tó pé òru ló má ṣòṣìṣẹ́ orí wọn ẹ tó wọn pe àwọn oníjọba campus. gbogbo tó sọ̀rọ̀ ló ti yé mi nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ní pé mo connected fẹ́ẹ̀bù mo kéde kan tó ń sọ yẹn ọ̀rọ̀ ọlọ́pàá náà ni àbí. ọlọ́pàá tó máa pè tó máa sọ fẹ́ pé pò sínú mọ́tò àwọn àwọn olè ráyè wá nígbà táṣọ bá ti lọ tán lọ́sẹ̀ máa dé. àmì mood má sọ bẹ́ẹ̀ mọ́ ah, àwọn ọlọ́pàá tó dáa ti pọ̀ gan sí o àwọn tí ò dáa ò tó nǹkan mọ́ tí wọ́n tiẹ̀ gbọ́dọ̀ yọjú àwọn tó dáa yẹn la máa lọ bá kí ló ṣe tọ́lẹ̀ wà lókè gidi gan gbàgbé o a máa ni. ọmọ gbàgbé gbò yẹn èmi ní bàbá ó lóògùn kan lápẹ̀ní lọ wọn lápẹ̀ tó máa wò ló fíìmù yẹn àbíjà lọ́wọ́ fíìmù yẹn fíìmù tìkiri gbogbo wọn yẹn wọ́n yí yín yín lójú mi kò wọlé ọ́fíìsì àbí o tún padà báyìí tó pa ọ̀wọ́ ìsì yẹn ah, ah, ah, gbélé ó dẹ́ sọ gbogbo ẹ̀ so òun jẹ́ kọ́mándó ni àbí pé fámìlì ẹ̀jọ̀ ọmọ pẹ̀fẹ̀sọ̀ pẹ́lá tó ń disapia tó ń rapi àbí kí ló ń sọ yìí bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ sọ ó kìkìkì irọ́ ìlú parọ́ fún ẹ náà ọyọ mẹ́ta ò lè dúró méjì méjì ẹ kò mọ̀ náà I no dey lie trust am oh, ó mọ kémi ti sọ fún ẹ tipẹ́tipẹ́ pé máa ń láì tó bá lóògùn èmi dẹ̀ tí fún bọ̀bọ̀ yìí ṣé lọ́ọ̀ báyìí sì wá sọ pé o ti mọ bọ̀bọ̀ tó ń pè ní kọ́lá akílẹ̀. kìlẹ̀ dúró ṣé student ni àbápaláwo àbíta ni. ta ló sọ̀rọ̀ mi etí mi ń já ó sọ̀rọ̀ mi bì kan táwọn wá ní ẹ́ etí mi ń já tí gbàkilẹ̀ rí tó bá ti gbàkilẹ̀ ní ọgbà yóò gbàkilẹ̀ jẹ burú àwọn ìjọba náà lóògùn jù bàbá yẹn bá àgbọn ni mò ń sọ fún ẹ so bàbá yẹn o lè fẹ́ ká involve ká mú wọnú ẹgbẹ́ wa ṣé o understand. nínú ọgbà ẹ nà ó. ọtọ mọ pẹsọ pẹlá mi ò gbọ́ rí. o tí mo sọ yẹn dúdúdú ah, fine boy. ẹ o ní yẹn náà ah, ogun ni ogun ló wọ ọ. lọ́la wọlé dáwọ́ lọ́la lẹ́wọ̀ yìí wọ́n ṣì ń sọ̀rọ̀ mi wọ́n ṣì ń sọ̀rọ̀ mi bí kan. dáwọ́ alá mo lọ mo lọ wá. Ah, move, wow, wow, wow. Time to move. Time to move. Move it, move it, move it. mo yín sọlọ ṣáà máa múra dáadáa ṣe gbọ́ máa múra dáadáa torí pé kọ́ba lè má lọ fi tiwọn kó bá ẹni o kò change ṣe gbọ́ kẹ múra bí student normal. mo mọ ìjọba campus ìjọba ìjọba campus ṣọmọ ìjọba campus. fine fine man see opportunity lele fún mi. This girl, Mercy, you like her. Are you for real? For real, I like her. So, if you go to Moshala, you make me one of the ladies more of the girls. Forget about that one. I mean, ah! big oh, boy. Yeah, like Yeah, oh. like <laughs> Eh, yeah, like yes, I like you. Tí wọ́n ló like mind. Yeah, yeah, kò sí wèrè. Ọwọ́ oh, ìwà like you. <laughs> Ẹni fojú ẹ̀ náà wọ́pù. A basket full of beauty. Love you, baby. How you think? Fine. Yeah, pick it, Hello, girls. Yeah, that's it. Hi, guys. How, uh, how are you? Uh, my name is Abayomi Eleshin. Mo pe wa mọ̀ mí dáadáa nínú ọgbà yìí. I like you. Yeah, mo ti máa ń wo ẹ ti pẹ́ nínú ọgbà yìí, but mo kàn pé <laughs> this is the opportunity for me to express my feelings. I like you so much. you don't mind. Excuse me. Oh. Um, Aloma. Yeah, oh, baby. Wait, don't tell you alone. Yeah, yeah bro. Well, Aloma, Aloma, we'll show you. Actually, let me. Right. Come on, collection yẹn lọ báyìí ọmọ mo fẹ́ rí ẹ fún ìbọlá di ṣù kan oh eh? ọmọ níta ìwé ṣùgbẹ́ ọmọ bẹ ṣe lọ mo tẹ̀lé yín o. <laughs> hello. Ah, why don't you ṣe bẹ́ẹ̀ náà I like the girl owó ló máa ṣe bẹ́ẹ̀ wọn pọ̀ yà ni ẹ. ọ̀yà ni mi bá wọn. tí wọ́n bá ní ta lọ àti ẹ kó kọ́kọ́ sókè you are the one. is that why we are here. Eh, that is why we are here. ṣé wo mọ̀ pé àwọn girls ti wọ̀n wò yìí they are big girls on campus. so. if you want to mingle with them. Mm. tó bá rẹ́dì láti máa wà pẹ̀lú wọn. Hmm. ó ní àwọn ọkàn tí wọn náà láti belong sí. Eh? tó bá fẹ́ wà òkè dáadáa ní ọgbà yìí hmm. wàá belong sí society kan. That is the reason why we are here. <laughs> ṣé rí mi lè get nǹkan tó ń sọ dára because kò possible kó lóun mà báyọ̀ mi ẹlẹ́sìn mm. ah, I have the money to spend so what are you saying big boys wo ló tó fẹ́ wà nù ọgbà yìí <laughs> tó fẹ́ jà wá lẹ. báwo ni gbàgbé owó ọ̀tọ̀ lówó ọ̀tọ̀ nìyí ṣé o mọ̀ pé tí èèyàn bá dolówó tán tó bá lọ láàrin o pàdé yìí lọ́nà ṣé tó o mọ̀ pé ó kó padà lọ sílé ni. anyway anyway anyway sorry uh, mi fẹ́ ká long ọ̀rọ̀ ibi tó sọ pé o fẹ́ kí n tún belong sí yẹn kí n tó lè fẹ́ rẹ̀ o máa bẹ́ta kó mú mi lọ fast cause fẹ́ mú ọmọ yẹn and I can't let go of her now I like her so much. you are now talking irú ọ̀rọ̀ tó sọ yín sìn nǹkan tẹ́mi náà expect látẹnu ẹni yẹn Eh, ẹ if that should be the case. ẹ jẹ́ ká máa lọ sí ká máa lọ sí sí. a lè lọ lé ṣùtì yẹ hmm. but lọ́la màá mọ ẹ lọ síbẹ̀ olùkójú ń kun ẹ gan ah. ọmọ ẹlẹ́sìn eh. wà á dánwó onítẹ̀lẹ́tẹ̀lẹ́. <laughs> kọ́ládé akílẹ̀ kò yẹ ẹlẹ́nu mi ṣe mọ́rúkọ ẹ̀ mo mọ ẹ dáadáa ni mo mọ ẹ délé délé ọmọ alálùbáríkà ni ẹ ọmọ tó ṣeé fi yangàn ni ẹ ọmọ aníbi níran ni ẹ wo ah, jẹ́ kí n sọ tọrọ kan fún ẹ o kémi tó sọ pé ah, kí ẹ̀kan wá súnmọ́ wa kájọ wà kájọ máa ṣe ah, <laughs> mo ti gbá research mi dáadáa bẹ̀rẹ̀ tí mo rí èèyàn tó jẹ́ ọlọ́pọlọ èèyàn tó mọ̀wé tó wà òkè lóòótọ́ lè máa rí àpò òkè àtàjọ ìwà náà báyìí o kò tí mò ń bẹ sọ náà mo fẹ́ kó yí ẹ ṣúlẹ̀ àwọn advantage ẹ̀ pọ̀ gan advantages kan tí mo sọ fún ẹ yìí ó wà òkè gan ni wọ́n náà gbogbo kan tó ń ṣẹlẹ̀ ní ọgbà àwọn boys tí ò tó ẹgbẹ́ àbúrò wa wọ́n kàn máa máa ṣe gàlè gàlè gàlè gàlè ọmọ tó ní kó wá kàwé ní school wọ́n á dìbẹ̀rù sí lọ́rùn wọ́n á mú wọ́n á gbowó school ẹ̀ wọ́n á mú gẹ́fẹ́ ni wọ́n wọ́n á rèépù ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí da school kí lẹ́tọ́ra máa lè sọ̀rọ̀ wọ́n á máa ranjú mọ́ because lọ́mọ táyà kan ti jò kan ti ṣe everything ṣó dà bẹ́ẹ̀ ni. náà òkè àwọn wòlá lè máa pè sáàárín wa àwọn tó bá lọ́pọlọ àwọn tó ń lọ́pọlọ tí wọ́n dẹ̀ mọ̀ pé tí wọ́n á sọ kàtẹ́rà tá a fi ń mú ìwọ̀nú ẹgbẹ́ òun ni wípé ó gbọ́dọ̀ jẹ́ tó lọ́pọlọ tó mọ̀wé gp la fi ń lò ṣó tó bá dẹ̀ ti gbà láti join wa sórí ah! amarẹ́sítà ẹgbẹ́ yìí o cac straight amarẹ́sítà tí ò ní sí wàhálà ẹgbẹ́ tá a máa fi yangàn tá a máa lọ bá fíìsì skul yìí pé àwa rè ẹgbẹ́ wa rè àwa òbójúlógún àbójúlẹ̀ níwì a máa fi ra ni sórí ah! ẹgbẹ́ tí a lè lọ bá rector skul yìí ni ẹ àjọ máa work hand in hand tá a máa jọ ṣe tí ò ní sí wàhálà tó yẹ pé tí wàhálà wa fẹ́ ṣẹlẹ̀ àwa ni wọ́n máa pè hmm kọ́ládé akínlẹ̀ wẹ́ eégún mọ ni èèyàn mọ eégún o. èmi ti máa ń gorúkọ ẹ tipẹ́ tipẹ́ tipẹ́ gan-an bọ́ mi ìmọ̀ ẹ̀wọ̀n náà wọ̀n àti mi ti wọ̀n wọ̀n. you understand ọ̀gbọ́n tẹ́mi kọ́ fẹ́ kó yé ẹ ní pé tó bá ti accept láti join wa wàhálà ò lè regret ẹ ò lè regret ẹ náà because you understand ẹgbẹ́ ta fẹ́ ṣe yìí ẹgbẹ́ ìjàngbara la pé a fẹ́ máa jà fáwọn student other students nìyí because àwọn pípọ̀ yẹn kàn da school run dànù ọgbà ru ni àwọn mẹ́rẹ̀ẹ̀ta rẹ̀ wá ń bì àwọn gangan ni igun mẹ́rẹ̀ẹ̀rin tó di rọgbà yẹn mú tó bá dẹ̀ ti accept láti join wa orúkọ MC Olúọ̀run ò ṣe parẹ́ láàrin àwọn onítìátà orúkọ ò lè parẹ́ kan ro kan gba láti accept àṣùgbọ́. well bóyá jẹ́ gan làwọn tó kù mi ti sọ yẹn èmi ò dẹ̀ ní ọ̀kọ́ tó ń fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. Um, ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí máa sọ pé mi ò gbọ́ nǹkan tí gbogbo yín ti ń sọ láti àárọ̀ irọ́ pátápátá ni ṣe rí nígbà míì nǹkan tó bá bá ní lójijì àwọn Yorùbá sọ pé ó máa ń sọ ní jojo ni màá fẹ́ kẹ́ fún mi ní time just little time láti lọ rò torí èrò báyìí mo lọ gbẹgbẹ gírí gẹ́gẹ́ bí bàbá mi bàbá kilẹ̀ ó ní nǹkan tó bá rú ni lójú àbílẹ̀ léèrè ẹjọ́ ẹ fún mi time láti lọ rò ẹjọ́ tó yọ kọ́lá kọ́lá olùrẹ̀dà wọ́n ti mú sọ ẹ̀. ẹ̀mí kọ́ládé má jẹ́ kó yẹ ẹ lẹ́nu ṣòro àwọn ni mo confirm ẹ fún wọn because ah, nírú àwùjọ báyìí we need someone like you ìwọ ló lè ṣe because ah, nígbà tí o bẹ̀rẹ̀ sí ní pa àwọn idán yẹn mo rí àwọn fact kan tá a need nínú ẹgbẹ́ lára and ló jẹ́ kí n lè sọ fáwọn tèmi bíi pé you be main man kò sí ní ta fẹ́ ṣe ń bì tá a bá ti yọ owó ẹ̀ láwo à tan ara wa jẹ ni please sori o lè má máa rí face mi nínú ọgbànada because ilẹ̀kùn lèmi mo rí inú mo dẹ̀ rí ta but fat kan wà tó remain ó dẹ̀ wà obvious dáadáa pé o lè ṣe àdẹ̀fẹ́rú ẹ̀ láàrin wa please kò ní wù mí kó sọ pé no fún wa yeah yes mo tún lè sọ lẹ́nu ìwé ẹ̀ pé ìbí mẹ́ẹ̀mẹ́ i love you die. n bá ní ẹ̀yin ara mi ẹ fún mi ní little time láti lọ rò um, i'll get back to you very soon i promise that. ṣẹ́gbọ́. kọ́lá kọ́lá kọ́lá. ẹ jẹ́ kòrò ṣorí nǹkan tí yóò bá rò ó máa ń ní kókó adé ẹ̀ ìjọba ìjọba campus mímọ́ ìjọba campus ìjọba ìjọba campus ṣọmọ ìjọba campus ìjọba ìjọba campus mímọ́ ìjọba campus ìjọba ìjọba campus ṣọmọ ìjọba campus. ìnáwó kiri ọ̀sán. Cosmos, cosmos, cosmos, cosmos. bàbá ẹ má bínú ṣe rí òun náà kàn ní kò ń lo ṣùdà pàdé kí apá ẹ ga ni neutral lásán ni o. ah no let me neutral na punish <laughs> ẹlẹ́sìn lórúkọ mi na come on. <laughs> n go sabi mi na. Ah, ẹlẹ́sìn lórúkọ mi ẹlẹ́sìn. kí ló ń tẹ́lẹ̀ sí. fọ ah. ah no ṣé wọn sọ fún ẹ pé tó bá wọ skul skul pín sí méjì ni ah, skul one máa ń wà skul two wà bí skul two ṣe tóbi tó èmi ni ìjọba ogbónú ọgbà yìí. but but what. ṣé iwájú mi náà ló ti lo glasses. Papa, I know, I know understand what you do. Oh, you understand. Ṣíwájú mi. Relax, relax. Ah, Aloma, wetin dey happen here now? Abi, wetin dey happen here now? We all dey together for school now. Ẹ ẹ eh, eh, eh, dúró lọ, ó dàbí ìgbàdá pé o mọ nǹkan tó ń jábọ́ She ẹ̀. Ṣé o mọ̀ pé àwọn tí mo sọ fún pé mo fẹ́ mú ẹ bá àwọn ló tẹ́jú ọmọ lè? Lọ́ba wà gbogbo ọgbà tí ò sọmọ náà. Ṣé o mọ̀ pé ìjọba gbogbo kápọ̀sì ìlú òwe? Nọ́mbà one gbogbo àwọn What's in bá guys, òun ló jókòó tèmi náà dẹ̀ wà nù wọn kí ló wá sí ẹ tó ló gbé yaga so torí pé bàbá ẹ lówó sí i o ti believe pé kò sí nǹkan kan ah bóyá ló mọ̀ pé àwọn nǹkan tó ń ṣe ti wà tó bá fẹ́ jẹun ní ọgbà tó bá ti rí àwọn ilé ṣé olóò pé ó fẹ́ jẹun ni tó bá fẹ́ wọ aṣọ tó bá fẹ́ ga ara tó tó bá ti rí àwọn ilé ò lè ṣe kankan tó bá fẹ́ gbé ọmọ tó rẹwà jù nínú kápọ́ọ̀sì àwọn tí wàá rí ni orí ẹ ti orí ẹ ti yí. so omi pé court ló ń sọ̀rọ̀ gbà ẹ̀ come on o lè sọ fún mi kí n sọ fún mi pé màá ṣe náà èmi ò ní plan fún yẹn rárá please má tiẹ̀ bá mi sọ rárá mi ní plan fún yàtọ̀ in you betrayed me come on o lè sọ mi pé court ló mú ṣé o máa sọ mi pé pé kóòtù ló fẹ́ mú mi wá ṣe máa tẹ̀lé ẹ. what's kind of rubbish be that one why you go say me i come do court abeg court ma ṣe ti mi nílé free. aluma baba baba relax brother aluma baba. Hmm. aluma baba no vex abeg no vex abeg. aluma you fok o omo no be so. be like say you don't know anything. say wetin happen. na i tell you. ah uh, no know anything about bawo. ṣé you dey mad ni. so o sọ ẹgbẹ́ mi tẹ́lẹ̀. àṣé ṣé you dey craze ni. asao aloma. ó yẹ kó gbàtẹ́ pé èkó kan ti ń jẹun lórí ẹ̀. ah ọmọ fọjọ́ àwọn ètò ìtọ́jú wáyé tó. mami you dey talk to. ah talking to aloma my friend. Wait, what are you saying now? are you crazy? aloma relax i no know. you dey craze. ah oh god. aloma you betrayed me to my mouth. Please, Uncle Cosmos, can I talk to you? Charlie, I don't know anything. No, come Okay, my eye. Yes, guys. I want to go me. I fall my bed. If you talk anything, I will kill you by myself. What in the world? Ah, Cosmos. Take it, off here. Cosmos. Uncle Cosmos. Uncle Cosmos. I have to take it easy. I don't know anything. I'm pastors. Kò sí nǹkan tá a fẹ́ ṣe mọ́. Now ó ti tẹ ojú mi mọ́lẹ̀. Èmi ti ṣe tán èmi èmi náà la máa initiate. Bàbá no wasting of time again. Àná àná initiate ẹ̀ straight ni. Ìwọ tí bá ṣe anything fún kò sẹ́ni tó máa bí mi léèrè bàbá. So ẹ já ṣe anything fún lẹ́nu. Initiation ẹ ló kù. máa bọ̀ kó wá wo nǹkan tí mo fojú rí o o gbórúkọ tó ń pè mí gbòòrò ni ẹ̀tọ́ kò mọ́fò ṣé o rí pé mi ò mọ́fò báyìí o rí pé mi ò mọ́fò èmi ò mọ́fò láyé mi ò mi ò mú rọ́rí Mr. Agbaje ó mẹ́rù fún Kẹ́mi sọ́lẹ̀ tó gbọ́ kẹ̀lé láyé àtijọ́ ṣe bó rè ibi tí fẹ́ parí sí sórí ẹ kò wá sí ìrìn náà kò sí ìrìn ẹtọ mo mọ kó tọ́ ló ń sọ ó kan ó ṣe àmọ̀ nínú tí wàá dùn ṣe rí wọn náà wọn báyìí nínú ìdùn wọn kẹ́mi ọmọ tí ń yóò fún ti ń yó fún ti ń yó ah, Mr. Gbadebo wá sí rẹ̀ ẹ mọ̀ mí náà gbà yín náà ẹ mọ̀ mí èmi ẹ̀ṣọ́ inú ọgbà yìí ẹ mọ̀ mí náà tí bá ń bínú àyè ah, ń bínú ni tí bá ń bínú àyè ń para ni àyè ah, mi ọ̀gbẹ́ni àmì tàgbà jẹ mẹrù fẹlẹ yìí nísinsìnyí náà. a ní kú èmi kò kú yẹ kó o fojú ẹ rí kó o ti fojú rí báyìí. kẹ́mi kẹ́mi àmọ́ yóò fún ẹ náà kéré gan. ẹ sọ́ọ́ mi fún ẹ. fi wọ́n lẹ̀ já màálù ẹ̀ tọ̀. wọ́n ní kí a sà bí ológun ṣe ń sà àti wá dojú iṣẹ́ báyìí dandan ni ká ṣiṣẹ́ hmm, níwọ̀n bá àgbà tí gbogbo àti fi oríkorí tá a ti fi kùnúkùn tá a ti gbàgbà ṣetán láti tẹ̀lé òfin ẹgbẹ́ yìí gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ rere ẹgbẹ́ tá dẹ̀ ń fìdí ẹ̀ múlẹ̀ lónìí yìí ẹgbẹ́ tí a kò gbọdọ̀ dára wa ni torí ẹ̀ la ṣe sọ pé ká múlẹ̀ ká má dára wa láti fi bind ẹgbẹ́ yìí pọ̀ àwọn òfin ẹgbẹ́ yìí tí gbogbo adẹ̀ ti mọ̀ yìí a gbọdọ̀ tapá sí kankan náà ẹ̀ léyìí tí ó jẹ́ pé àwọn kankan tó ṣe pàtàkì ń bẹ ni pé a gbọdọ̀ dalẹ̀ ẹgbẹ́ yìí ìwà rádaràda ìwà ìbìkítà ìwà jàǹdùkú ó lòdì sí òfin ẹgbẹ́ yìí èyí tó wá ṣe pàtàkì jù ń bẹ nínú àwọn òfin ni pé a kò gbọdọ̀ ta ẹ̀jẹ̀ sílẹ̀ nínú ẹgbẹ́ tiwa lérò pé gbogbo àṣetán láti tẹ̀lé òfin tá a bá ṣetán ẹ jẹ́ ká sọ dìmọ̀lẹ̀ wọ́n ní bàràbà àwòdì ọ̀yọ́ tẹ̀dímọ́lẹ̀ àwòrẹ́mọ pàkátẹ́lẹ̀ àwòtìlà rẹ̀ gbogbo nǹkan tí a bá ti sọ́ńbì lónìí ó ti dàṣẹ ó ti dìmúlẹ̀ àwọn alálẹ̀ sì ti fọwọ́ sí ó yá ẹ ká máa fi ọkàn ẹ̀dùn ẹ̀lẹ́yọ̀ kọ̀ọ̀kan ìbò ní ká ti bẹ̀rẹ̀. kàn sí mi rò ní pé um, ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ká bẹ̀rẹ̀ sí wa fọwọ́ kan láti bẹ̀rẹ̀. ẹ àwa mi nà án wá mi nà án pé kémi kọ́kọ́ fọwọ́ kan èsìkìtì tó ní kíní pupa lọ́rùn lẹ́ka ah, lẹ́ka go wọ́n lè lè. nígbà tí gbogbo wa ti wá múlẹ̀ báyìí mo lérò pé ó yẹ kí àwọn orúkọ tí ẹgbẹ́ wa ń jẹ́ olórí kí wàá lórúkọ ẹgbẹ́ wa yóò máa jẹ́ báyìí. máa pè mí lólórí o àmọ́ ẹ̀ka ṣe bẹ́ẹ̀ ìwọ ló ń kó wa jẹ́ ẹ̀sìn wọn tá ṣe ìwọ ló jẹ́ ká mọ̀ ń pa ẹ̀ náà so èmi bí lè pe sísọ ẹ̀pẹ́ tó bá mọ̀nà ló ń tọ̀ ìwọ ló dẹ̀ mọ̀nà jẹ́ ká máa tọ̀ ẹ̀ wọ́n máa lọ́kọ́ ìdìbò ẹ̀ lọ́mọ àṣírí òní sọ̀jọ̀ àbíkẹ́rẹ́ fíìmù. kí ló ń fẹ́ ṣe wọ́n káwọn lóògùn òun dẹ̀ lóògùn lọ́wọ́ wíwá yẹn láti gbà rárá rárá ẹ má yẹ ká ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tí ẹ mú àbá ẹgbẹ́ ìwá náà ní kẹjọ lórí ẹgbẹ́ àti pé ẹ̀yin lẹ jù wá lọ nínú ọgbà yìí ẹ̀yin lẹ jù wá lọ nínú ẹgbẹ́ yìí ẹ̀yin lẹ tún jẹ́ ẹ̀gbọ́n wa nínú ọgbà torí pé kí ni ẹ jẹ́ aṣíwájú fún wa nínú ọgbà gbogbo nǹkan lẹ fi jù wá lọ ọjọ́ orí ni ká sọ tàbí ti class tẹ wa ẹ̀yin náà lẹ máa jó lórí lẹ́kùtì ìwọ la ṣí lórí wa. Ah, ok o wọ́n tẹ́ sọ mo ti mo ti gbọ́ o ṣùgbọ́n ṣé gbogbo yín fọwọ́ sí. a ti fọwọ́ sí. ok èmi àti àwọn ẹgbẹ́ mi àti ìforíkorí àti fìpolóko a ó pé orúkọ ọ̀la lè fún ẹgbẹ́ àwa suggest orúkọ kan tó yẹ pé ẹni kálukú náà lè sọ pé àpé yóò kó dà àwọn pé ká máa pè ní peace ambassador. peace ambassador. oh nice. wọ́n ní ìyẹn náà dá wọ́n lórúkọ yẹn dá the peace ambassadors ó dáa tàbá ní peace ambassadors lórúkọ ẹgbẹ́ tiwa ó yẹ ká ní nǹkan kan bíi slogan tá a máa fi dára lóhùn tàbí tá a máa fi máa kíra wa ẹ̀ẹ́n àbí. ẹ lóòótọ́ ni àárọ̀ ti rò débẹ̀ sọ nǹkan tá a wá sọ náà ni pé okay o peace ambassador we set the peace. others follow. okay àwa sọ pé the peace ambassadors. we set the peace. others follow. we set the peace ọ̀dà swallow ó dà bẹ́ẹ̀ ẹ ó yá jẹ́ ká fi ọsàn ìka ìmùlẹ̀ náà nílẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mọ́sàn lẹ́yọ kọ̀ọ̀kan ẹ ibo ní ká ti bẹ̀rẹ̀ lọ́tẹ̀. Hmm, èmi wò pé ẹ̀kan ìbẹ̀rẹ̀ la ti wà ẹ ká bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ wà àbí. Ah, ó ga gan o mọ̀ nígbà tó di pé ká bọ́ ọkọ̀ ṣìgìdì tó ní tó tó tó ní kiri pupa lórí èmi lẹ́ni kí n lò wá níbi ọlọ́sàn orógbó wá níbi kọ́ wá láti gbè kan ah, kí dá o kò dá jẹ́ kó máa lọ jàre. hold it. So you actually ask this thing to come and call me in the library. Can you see you're silly? Èmi sí ẹ, ṣé o ní etí yẹn ò kí n fetí yẹn gbọ́rọ̀ rárá ni? Mo ti sọ fún ẹ pé mi ò lè fẹ́ that I am not interested. Wọ́n kọ́ wọ́rọ̀ látòkèdílé. Take a good look at yourself. Wọ́rọ̀ ìnà wọ́rọ̀ ẹ̀wọ̀ ẹ́ sí mi. Èmi sí wọ̀. Mo fẹ́ tẹ̀lé yan, mo mọ kálíbẹ̀ yan tí mo lè tẹ̀lé náà, not you. Má ẹ bá ọ̀rọ̀ yàn sí mi kó wá pè mí mọ́. I repeat, láyéláyé má ẹ bá àwọn èèyàn sí mi mọ́ o wá wọ́n ìpìyàn tí wọ́n òpònà wá rìndì sí mi kó wá pè mí ọ̀dẹ̀ wo bó ṣe rí mo kàwé lọ́wọ́ wọ́n yàn wá pè mí ó máa kọ́ ọ. Cosmo ah! eléyìí ọmọ ilé ìdílé eléyìí mọ́lẹ̀ Cosmo ah, nínú ọgbà yìí. eléyìí kí ó kéré náà mo tó ń sọ Cosmo Cosmo. Ah! ìgbà tí wọn náà wà pa olé mi lórí ẹsẹ òun pariwo náà tún pariwo kí ló fẹ́ ṣe fún sìn ó pè mí distance ni irú eh, yẹn. àgbà tó lómi ló dùn jọ. ṣó máa lọ. ìjọba ìjọba campus mo mọ ìjọba campus ìjọba ìjọba campus ṣó mọ ìjọba campus ìjọba ìjọba campus mo mọ ìjọba campus ìjọba ìjọba campus. Eh! ṣé ẹ gbọ́ràn ní etí dùn yìí ni ibi ìjẹ́ yàrá ibẹ̀ tí mo máa rojọ́ ni ẹ kú lọ́nà mi. mọ́ṣá òmùjọba òmùjọba. ṣé ẹdùnú ṣé àbíkú àgbà ni ẹ fi fẹ́ para yín ṣé ẹ lè bọ́ sẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá fẹ́ sọ̀rọ̀. alẹ́ ṣọ́ra ọlọ́run máa bá yẹ jẹ́ ṣé o fẹ́ rẹ̀ mọ̀ pé ọ̀la à ń dúró dè ní ọlọ́run dẹ̀ máa bá yẹ jẹ́. ẹ ẹ o bá sọ pé o mojú yà á o mojú nínú ọgbà yìí ṣé wàá ó kéṣà tó bá tiẹ̀ mojú yìí ṣé ọmọ kẹ́mi sọ́la sisi mi tó ń tẹ̀lé girlfriend mi tó ń tẹ̀lé inú ọgbà yìí. ó máa bàjẹ́ o ṣé wàá òkè ṣá kẹ́mi sọ tó o sì ẹ́ àwọn òbí rán iwájú wa káwé ẹ fẹ́ máa bá òdìdí èrò lẹ́tọ̀rà èrú èmi ẹ fẹ́ máa bá mi dùyàwó àbí bẹ́ẹ̀ kọ́ olólùfẹ́ tèmi ló ń wọ fún ọmọ tó bá ti wọ lẹ́tọ̀rà ló fẹ́ máa wọ̀nyí náà àbí ẹ dẹ̀ fẹ́ kó lọ ọgbà yìí mo bó fún ọlọ́ọ̀bà àbúrò àtẹ́bà sọ́ra ẹ lè lo tẹ́tí yẹ sínú ọgbà yìí. gbẹgbẹjọ ọ̀gbẹ́ni ṣọfẹ ni òun mójú tàwa ẹ ó dá ìwọ̀n rárá tó bá gbọ́ ìjọba lọ́tún ìjọba lọ́sì ìjọba nínú gbogbo campus pátápátá kò pé méjì ó fẹ́ nà mọ́ àwọn timber guys. ó dá àwọn yẹn ìṣọ́nà. i'm sorry nínú ta ni ìwọ ganan timber guys ò ń ṣe eré ẹ̀yin wo níjọba ìjọba ìwo ló fẹ́ ju tàwa lecturers lọ ta ni yín. so àánú yín dẹ̀ ń ṣe mí àánú àwọn òbí yín ṣe mí wò ó tẹ́ bá kó lọ́nà tí n bá fi mọ́tò gba yín kọ́ mi bá. ó dà pé ọ̀gbẹ́ni jòfá gún àníbọ̀ bọ́ọ̀ ó dẹ̀ láìkì sítórì gan ṣe mọ̀ pé lẹ́kṣọ́rà ni ó láìkì ìtàn gan jẹ́ kó mọ̀. wọ́n sọ pé ó lágídí ìsàlẹ̀ ṣọ́ra wọ́n tàbí ń bárò yín sọ ó wà ń gbà yìí ẹ̀ ní gbọ́ tó máa ń bà yín sọ. ẹ ṣe ní kẹ́mi sọ́dá dẹ̀ sọ̀rọ̀ dẹ̀ sọ̀rọ̀ ó fẹ́ pọ̀ sí i so bí ṣe máa bó ṣe máa ṣe tó máa fi pásítọ̀ wá bá mi sọ ẹjọ́ ṣe ti gbọ́ kó ṣe gbọ́ bẹ́ẹ̀ fine ó fẹ́ cause. ó fẹ́ àrèjì àwọn kọ̀ọ̀kan fún un lóòótẹ́ tí mo ti rí ó gbórúkọ tó pè mí nìyẹn tọ̀ kó mọ́ fòmí ò mọ́ fòrí. ẹ ṣòro ń tẹ ìyẹn ẹ wo atmosphere school yóò wà pọ̀ ní síbá kan lọ kó lè kun náà láti lọ bẹ̀rẹ̀ kun náà lọ́dọ̀ sọ ní òtẹ́ yà tí mo rí tẹ wọlé tẹ jáde. má ṣe kọ́ tó fẹ́ ṣe ẹ̀mí àgbẹ̀dà má ṣe kọ́ tó fẹ́ ṣe ẹ̀jọ̀ ẹ̀jọ̀ ti filẹ̀ fún un. ìmọ́lẹ̀ ta lọkùnrin tí mo máa ń yẹ pẹ̀lú yẹn. Peter Cosmos ọ̀rẹ́ lásán la jẹ́. ọ̀rẹ́ lásán ló wà tẹ́. we just friends ṣebí serious làá méjèèjì. honestly o mọ bí mo ṣe lọ́ọ̀rẹ́ tó honestly I can't afford to lose you at all. yeah mi ò lè afford láti lose her I love you so much. you know I love you too. no. Are you sure you love me? Yes. Uh, yes, what, what is it? Mo ní kí wọ́n drop assignment ní sá. Ó stupid ni. Ibi ni wọ́n wà gbà tí mo ní kí gbogbo yín submit fún HOC yín. Mi ò sá mi ò sin kíláàsì Then you're stupid. Idiot. Come and get out of my office, huh? Take it, take it, take it away. Take it. I'm so sorry, darling. But me say for you on time. Orí síbi mo ká àwọn méjèèjì pẹ̀lú lẹ́tírà yẹn, mo ká wọn, mo rí wọn láì. Mi ò dẹ̀ mọ́ obìnrin láyé mi. Ẹ̀tọ́ kò mọ́fọ́ iná pè mí gbòòrò o lecturer ló gbẹdẹ. mr yekini ni mr yekini ni mo jọra àwọn méjèèjì pẹ̀lú ẹ̀. ṣé mr yekini ò mọ̀ pé ìyàwó mi ni. ọmọ gbàgbé ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò ní mọ̀ bí ti báwo kó lẹ́sìn gọ́ọ̀mù mojú máa rí ẹ̀ nǹkan tó fẹ́ ṣe ni wípé owó kékòó nǹkan ṣe kíni kó tẹ́jú ẹ mọ́lẹ̀ ni. tẹ́jú mi mọ́lẹ̀. nǹkan tó fẹ́ ṣe nìyẹn jẹ́ ká fi jẹ́ ká fi bó ṣe ń bọ̀. ẹ ojú ìjọba mọ́lẹ̀. na so number one o na so. ìjọba. tó bá jalè lórí kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá kò ní ṣe mọ láyé ẹ jẹ́ kọ́kọ́ pè mọ́lẹ̀. jẹ́ ọkọ ha mi ò ti gbà o ó kò jẹ́ pé ẹ̀tọ́ náà kì í mọ̀fọ́ ọlọ́run ẹ̀tọ́ mọ̀fọ́ kò mọ̀fọ́ fún mi rí. This is the sound of your phone ringing. Cosmos ló gbé. Ah! Ó dẹ̀ gbé. Gbé. Ah! Ṣé ìjẹ́ pé pọ̀ kò lè sọ fún tó bá dẹ̀ sọ fún wọ́kọ́ lórí ẹ̀ náà gbé hello. what's up. ṣé wàá bọ̀. fine. n bolo wà bàbá. mo wà níwájú. làágùn fún ọjọ́ ẹ̀yìn. wọ́n rò pé mo kàn dá jókòó inú àtàwọn tèmi wọ́n á rò pé ìgbà tí ìyàwó mi wà nù sùkúl. kíkú pé kí wọ́n wá bá mi ṣeré kò máa fọwọ́ ra mi lórí sódà mo ní ti bá ti rí ẹ ìdùnnú mi ni mo bá kàn rí ẹ lásán nínú àmà dùn ni mo ti yẹ mo wà wí kòkò wá wá pẹ̀lú mi. Oh, ó dẹ̀ dùn mí ṣá mo ti travel mi ò sí around báyìí ni. ó ṣe kí ni ó travel ẹ̀rìn mọ́lẹ̀ má yí mi lórí náà. ẹ ah, má dà mí lórí mo rí ẹ̀sìn náà mo bá ẹ kọjá ní ọgbà ẹ̀sìn yìí. àwọn ah, mo ti rí ẹnu campus lónìí mi àtàwọn tèmi àjọ kọjá ìmọ̀ àtà ló máa bọ̀ ó lẹ́gbẹ́ akọ̀ ń lọ scott mi dẹ̀ fẹ́ disturb ẹ mo pé tí bá tóbi tí ń lọ máa pè ẹ́ ìgbà olówó travel. ẹ ẹ ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni pé páàkì ni mò ń lọ báyìí kódà gan mo ṣẹ̀yìn dé páàkì sí ìsìn ni hmm. páàkì ni mo wà. Ah, ok ok o yẹ kí n lọ gáàjì ah, o lọ gáàjì àbí fẹ́ sáré délé ok no problem no problem bá mi kí mọ́mí àti dáàbì. ẹ gbọ́ no no no kò sí wàhálà kò sí nǹkan tó jọ hmm, mo ní problem eh, bá ti bá ti mọ́ mi gbá ló máa padà. màá jíde láàárọ̀ ọ̀la. àárọ̀ ọ̀la kò sí problem kò tètè ààyè ṣùgbọ́n o lè bá mi ra nǹkan bọ̀ ṣá. ah okay no problem. ah take care bye love you. mi ò pẹ́ kí o sọ fún. mi ò bẹ́ẹ̀ tó bá sọ fún gan ìwọ kọ́ náà rí àbí. ṣé wọn náà rí mi. èmi kò. àhẹ ọ̀rẹ́ ni wọn kàn náà rí. ṣé ọ̀rẹ́ mi. a ní kó sọ ọjí kó wake up ló ń ṣe ẹ. wake up jọ. ẹ bàbá má ṣe rẹ léṣe. wá ẹ̀rí tó rí èyí máa ń fẹ́ mi problem o èyí take care for granted o rẹ̀ ń rẹ̀rìn dúró lọ sí ẹ̀rí ló kù ni ọ̀gbẹ́ni lẹ́yìn pé ká wọlé sí ká kó irinṣẹ́ jáde ká lọ jẹjú ẹni kò sí nǹkan tó kù rẹ̀ ń rẹ̀rìn musical level now. Aluma, ọmọ mi Cosmos ìjọba owó náà gbà yìí kò sí ìyálàjà ẹni náà tó máa kọjá lórí àlà mi mo pé mi láìka ariwo nǹkan tó wá fẹ́ ṣe ká ṣe ká kú bẹ́ẹ̀ láriwo lè jẹ́ nǹkan kan sórí ah, kò lè jẹ́ mọ́lẹ̀ mọ́ ariwo tí mo rú pọ̀ ìmọ́lẹ̀ kan ló máa sọ mi kò ń ṣe mọ́lẹ̀ ó ti yẹ tìmọ́lẹ̀ yẹn kéré nǹkan tí máa ṣe fún yé mi sórí inú ọgbà yẹn ìmọ́lẹ̀ máa rìn tì í ìmọ́lẹ̀ ò ní lè kọjá kò ní lè jókòó sára àwọn ọtí ẹ̀ a máa yẹ̀yẹ́ ẹ̀ ni àyàn ọgbà ọgàn ọmọ bíi fídì yẹn láti máa yẹ̀yẹ́ mọ́lẹ̀ tí ẹ kéré ẹ̀kan tó ń fún mi ní concern ni pé lecturer yẹn kíni àmọ́ ẹ̀kú mọ̀ wá àdẹ̀jọ́ ń mi wá rò pé nǹkan tá a lè ṣe lórí ọ̀rọ̀ ẹ̀ nǹkan tèmi rò pé ká ṣe mo dá lágbàá ó ti gbé ká ṣe pé kára ká invite ẹ sinmi àbọ̀dì. Tokia, tokia, tokia. Tokia, tokia, tokia, tokia. Polisi. Wow, but boy, are you mad? Oh, then, any. What's wrong with you? What go ya ma tell where that aro? We don't know you from nowhere. Kí ni problem now? MS, MS. Jẹ́ ká tẹ̀lé bobo, ká mọ bí tó fẹ́ wọ̀. Mo fẹ́ wá kúnlẹ̀ kúnlẹ̀ bí tó bobo fẹ́ wọ̀. Tó ti yẹ, torí láti ọ̀sán ni mo ti rí bobo ètò ìwọ̀ sùn wa. Torí rírí tí mo rí, mo rí ní criminal look ni mo fi rí. Number one, o mọ̀ kọ́kọ́ mi ò kí n tọ́ mi jẹ. Má jẹ́ kọlọ, má jẹ́ kọlọ, mo ń wo jẹ́ ká máa wò lọ, jẹ́ ká máa wò lọ. Torí I'm very very sure pé iṣẹ́ bí ni bàbá ìwà ṣe ń sùkúl òbú ẹ̀ e wá fún mission kan ni and it's a bad mission. shut up kò ṣe ara wáyé wọ wọn jẹ ọmọ sùúrù àwọn ni ọmọ ara àwọn ọmọ sùúrù àní. bad boy lè lè bàjẹ́ jẹ́ ká lọ jẹ́ ká lọ kí ló ń jọ kí ni problem yẹn náà ọ̀gbẹ́ni ah, ẹni ẹlẹ́ni lọ́jọ́ rí pé whatever whatever ni kí ló kọ́ ẹ̀ wọ èmi ṣe ń bọ́ àti kọ́ àtúndì rẹ ni ebi ò kí wọ́n ní kọ́wọ́ mi wọ ọ̀gbẹ́ni kẹ́lí fún ọ̀gbẹ́ni msc. ẹ ẹ dúró màá bẹ́ẹ̀ lé ṣùgbọ́n Offer me. Um, o ti láwọn details yẹn lórí fóònù. Yeah, sure. Bọ̀ lecturer yẹn wá school yẹn. Bọ̀ I'm lecturer tó nílùú wọn. Ẹ̀ẹ́dùn wà náà. Yóò kù kù sẹ́yìn wọn. Uh, problem uh, ah. Since the moment you ní gbogbo dat time, address ẹ̀ kò kò fún mi. I go do the job sharp sharp. Mo jẹ́ yẹn. Ẹ̀sán wà bọ̀. ìjọba ìjọba campus mo mọ ìjọba campus ìjọba ìjọba campus ṣọmọ ìjọba campus ìjọba ìjọba campus mo mọ ìjọba campus ìjọba ìjọba campus. ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ Cosmos square. no má gbọ̀n má gbọ̀n pé No, kàn sọ fún mi sọ fún mi pé ọkọ lọ rí eh? bàbá mi ò mú forí ọlọ́run. òótọ́ ni but it was a mistake. ah ok mistake ńlẹ́ ṣáà fi mú fún ẹ kò dẹ̀ ń gbà lọ́wọ́ ẹ àbí ṣé ẹ kí wọ́n gbà ṣùgbọ́n àlọ́ mà cosmos cosmos cosmos ìjọba. ọ̀rá kan kúnlẹ̀ ilé pẹpẹ. kí wọ́n á lóye tó ń gbọ̀n ó nídìí gbígbọ̀n náà ó ṣáà ti mọ bó ṣe ń lọ. bí tá bá kọ ẹlẹ́gbọ̀n ìtàn wàá mọ òórùn ògbẹ́ ti sin yàtọ̀ sí èyí tó ti pẹ́ èyí tó ti pẹ́ ló gbé wáyé o ó máa bá ìdílé bá mi délé lọ́wọ́ pé. kò sì máa jẹ́ kó mọ̀ bó ṣe ń lọ ìgbẹ́ kí ló ń forúkọ tiẹ̀ ṣọ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ah mole. sorry sorry. if you wetin you dey look for comot your own path. èmi kò jẹ́ ní àrífín kò pẹ́ẹ́rẹ́ lábẹ́ mo sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ni mo ṣe àníbi. Ah, who you be when you dey ask me question kí ni gbogbo yẹn ayé ẹ fẹ́ bàjẹ́ ní abáyé ayé ilé ìtẹ́jú. ṣó. man i you. I pray. i think god beg i be your brother oh. I pray no fire me abeg o. ti yọ lára ẹ àwọn ìmùlẹ̀ ti gbà lọ́wọ́ ẹ fún mi ọmọdé ò láyà kẹbọjọ òmùgà àwọn ẹfẹ já wọn wá gbọ́ látìgbà tó ti wọnú lóru wa ni mo ti ń ṣọ́ ẹ ni mo ti mọ̀ pé ó kì í ṣara wa bí kò ṣe pé ẹlẹ́gbẹ́ òkùnkùn ni láti ta wa tó fi wá ṣiṣẹ́ bí mẹ́ntẹ́ ránṣẹ́ wọn ni kò wá arákùnrin wa lè ṣọra rẹ̀ kí ni àbí kò wá para lọ́jọ́ mẹ́ntẹ́ rẹ̀ sọ pé ọmọ kú ni yẹ̀ kí ni o tí o gbọdọ̀ kú kò lọ jíṣẹ́ fún èmi kọ́ládé ọba akílẹ̀ i repeat kọ́ládé ọmọ akílẹ̀ mo ń ṣe alábẹ̀lẹ́yìn ẹ̀ṣọ́ ayẹ̀kínì ìmúlálábẹ̀ tí ìrà ìgbẹ́dẹ̀ rin ikú gbọ́dọ̀ pa. ìyá ṣe kàn àdúgbò kankan àbí ah, ah, ah, ordinary bàbá bẹ́ẹ̀ ordinary abẹ́ ó láyé bá ológun àìfúyẹ́ ilẹ̀ ìṣerúṣẹ́ báyìí ó yẹ káwọn òbí ẹgbẹ́ bí tọ́pá àbí ọmọ tó jó ẹ rí màá dá ẹ̀mí ẹ̀ sí kó ba lè para lọ́jọ́ sẹ́fẹ̀ẹ́ tó ránṣẹ́ ìgbé àmọ́ṣẹ́jọ́ mọ́rògùn ló jẹ́ kó kórìbó ń lónà pa yìí. ara lọ bẹ́ẹ̀ tó rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bastard! Beto, forget her. Oh, man, now. I no dey do one kind one kind job wey be say no get description because you see say I be Igbo boy till I no ti pẹ́ lóba náà mo lékun sí ẹ lójú òsèlú àwọn iṣẹ́ tó máa ń gbé wa ṣe ṣó máa ń le tó yìí ni wà á rẹ̀mí kí wàá ṣiṣẹ́ yẹ kí wàá ṣiṣẹ́ kí wàá mú yọ̀ kó mẹ́ lẹ́tọ́ àti wọn rẹ̀mí sí ṣé o mọ̀ pé ní security ẹ ò mọ̀ pé ní security àbí. Ah, tilapa calm down calm down uh, mm, lẹ́kṣọ́ rẹ̀ kí ni tèmi gbé fún ẹ kò ní security kankan bó ṣe ń jẹun bó ṣe ń mu whatever everything about him ni mo mọ̀. ọjọ́ ìjọ you just go carry work you no do homework kò ṣe ń tẹ̀lé dáadáa jọ. Only security spiritual person ẹ jẹ́ pé nígbà tí màá débè lásán ní ìbálẹ̀ tí mo tẹ̀ tí wọ́n á gbọ́ pé bẹ́ẹ̀ kì í tẹ̀ tún padà wá létà olóògùn kò yọ sí mi straight ni bọ̀bọ́ yẹn lásán spiritually ó gbàgbọ́ wọn mi ní tiẹ̀ rí pé wà inú sílẹ̀ o kò sí nǹkan tí wọ́n bá ṣẹlẹ̀ tẹ́ǹtì bá ṣẹlẹ̀ tó bá yẹ lẹ́nu yẹ bàbá ń lọ ní ẹ mo bá kú dànù ni àwọn tèmi máa lò bituary ní school mi ní black and white ni mo jẹ́ wọn gbàgbé o forget say i be tilapia i be igbo boy i still like you that's why i dey come chop job for your your for for for your place here because wọlé màá wọlé wá bá mi jẹṣẹ òun àlọ mú iṣẹ òṣùwà má má ṣe ẹfún mi ò dùn mí gan o. kọ́ládé akiri àbí kí ló kọ ọ̀bọ yẹn ọ̀bọ yẹn lásán ó tì kì bàjẹ́ sínú òògùn. mi mú bọ̀ ní ìdájọ́ bá a balẹ̀ kí ni. listen ẹ ń sọ fún mi pé kọ́ládé akilẹ̀ ló gbà wọ́n lọ́wọ́. yàtọ̀ sí pé ó ti ẹ̀yà àwọn èèyàn tún náìsì sí mi ni o bàbá yẹn kọ́ládé akilẹ̀ ó fòògùn gbà wọ́n lọ́wọ́ mẹ́tí aspire láìsí lórí tó wà sọ fún ẹ. mo dẹ̀ wọ́n pé ó lè máa ṣọ́ ni ẹni yẹ̀ lórí wà bọ́ ẹ̀ lè máa gbọ́ nǹkan tí mo sọ ó ti yẹ tí bá ti sọ fún ẹlẹ́fẹ̀ẹ́ á mú mi kúrò ẹran bí wà yìí máa já kó ìbí mi àwọn Yorùbá yí ìpọ̀jà àwọn sálábí máa fi kọ̀ yìí ó ti mọ̀jà ilé lọ kò sá lọ. lápẹ́ àdúsù báwo ni wọ́n ti máa mú bọ̀ yẹn fún un ọ̀jẹ̀ni ọ̀jẹ̀ni I I just know say you're wan kill me you're wan kill me you don't know me you get me for mine, abi This is see say shine pass you you're wan kill me abi come send me come make a come face spiritual person you see me face spiritual person àmọ́ sọ fẹ́ fẹ́ mi spiritual gbogbo àṣebákan tí kò ṣe náà ni kò sóògùn kankan ìbọn náà ni ọ̀rẹ́ ti gbà báyìí wọ́n ní èmi ti mọ̀ ọjà mo ti mọ̀ ọ̀sà ẹ wọ́n ti lọ báàgì ilé ti páàkì ẹ̀ tẹ̀wé tó gbà fún mi kó lọ gbé wọn mú kó lọ gbé wọn bẹ̀ padà. àdó the community park ló ti jẹ́ tèmi nìyẹn. come come àdó tilapia. God Akolade ah, Akile again. ọ̀nà eh, eh, ah, um, kò sí problem ọ̀gá ilé mi àkọlé ṣé kọ́ládé máa jẹ́ ọ́sítákù fún mi náà gbà yìí rọ́jò nìkan á ṣe mi ní nǹkan okay ah, I, know what to do mo kọ́ bí ẹ kì í pẹ̀lú àkáǹtì mi tí n bá ti yanjú ẹ̀ máa gbowó máa dẹ̀ fún ẹ ní tiẹ̀. àkáǹtì ẹ ṣe kí ni ó dẹ sọ̀rọ̀ tọ̀hún fi mí tẹ fóònù kí ló máa ń ṣe é tó máa ṣe bí pé wọ́n nìkan ló ní ìdòwò náà tó èmi ò ní nǹkan ti fẹ́ fowó ṣe nínú skul àbí wọ́n sílẹ̀ wọn ti send owó yẹn látànà ó dẹ pé mi kó tẹ sọ wípé owó ti wà káǹtì ṣé nǹkan tó ṣe yẹn dáa nǹkan tó ṣe yẹn dá lójú ara ẹ listen mo kàn sọ fún ẹ sìn pé kò gẹ́ẹ̀tì owó mi ready nǹkan tí mo kàn wá sọ fún ẹ nìyẹn pé mo ní ìdánwò mi náà ní nǹkan tí mo fẹ́ fowó ṣe kí ló dé wà á dábàá ṣe bíi pé wọ́n nìkan ló ní ṣòro máa lówó yẹn o mo fẹ́ lò lé ní mo tẹ eh, at this minute mo fẹ́ gbowó mi. yọkọ mi eh, ẹni. Eh, nǹkan tó wà lẹ́yìn òtí ikùn ẹ̀ tó bá fi òkè kì í ṣe sùúrù bá ọkọ ẹ tó pè lọ́kọ ẹ bá sán kó fún mi lówó mi ẹ wá jókòó síbẹ̀ ẹjọ́ ń ṣe yọkọ mi yọkọ mi yọkọ mi ò ṣe àbáyọ mò ń padà bọ̀ and when i'm coming back i'm coming for my money idiot ó máa jẹun lówó kò ní fẹ́ ọ máa mo tẹ̀ mí ìfẹ́ gbọ́rọ̀ sí gbogbo tí bá padà ní mo fẹ́ àgbo ọ máa fún lówó kò ní jẹ́ kí ọmọ ó dẹ máa ń ṣe sùúrù pẹ̀lú àbúrò ẹ̀ àbúrò ẹ̀ ṣáà ni kí ni wọn náà fowó ẹ̀ ṣe èní ìjà ọ̀la ìjà áà. ẹjọ ẹjọ ìṣàánú mi ẹjọ. so ìyálàyà ẹ tó ṣe sáré lọ́lẹ́ẹ̀kan mo believe pé ba debi ba bàwá sọ ẹ di gẹ̀ẹ́tìlì ni tí wàá ma fò lọ lórí omi lófurufú so o le kọjá bí tó wà yìí you are a mad girl. Ah. <coughs> o lè sáré débi tó yẹ pé orí wájú orí ẹ̀yìn ṣe tó fẹ́ gbà mọ́. náà yọ. Ah. torí mo sí kálífà. irọ́ ìmí tó bẹ́ẹ̀. Ah. Ah. ṣé kẹ́tọ́kùnrin wọn kì í fún yín ní òtí ààrẹ wọ́n máa ń fún yín wọ́n máa ń tẹ́ kó yẹ yín pé skul méjì ló wà skul one wà skul two wà skul one wà fáwọn ọmọ tó wá kàwé skul two àwa la ní nígbà tó ti wọ skul tó bá ní tiwa ti máa gbọ́ calls fún wọn. ìjọba ẹ̀kọ́ tó wà ní gbogbo ọgbà yìí mi. òun náà ń pè ní ìjọba campus. Oh, mo pè méjì èmi ni wọ́n dúró síwájú ẹ̀ ló sọ fún mi pé kémi look at myself oh. èmi fool èmi nuisance èmi doubt èmi báwọ̀ sọ̀rọ̀ èmi ṣé mi ò mọ kálíbà wọn ni. ọ̀rẹ́ inú lásán ni ẹjọ́ ọ̀rẹ́ inú ni ẹjọ́ lómi tani kálípù àyálà yá ẹ níwájú mi ah. mi ìwé obìnrin náà ní ọgbà yìí tí máa kọnu sí téèyàn kò máa pinnu lóyún ọlọ́run nìkan lè gbogbo ìwọ wá fi mí wéjì kò fi mí wọ́pẹ́ bẹ́ẹ̀ tí wàá kan wá. ẹni lọ́sùn lè ṣàánú mi ẹjọ́ ní tí mo jẹ́ kọ̀ọ̀kan inú wa ń ké wá jẹ́ ló ń ṣojú àárẹ̀ yìí àbí wọ́n á tún bọ́mọ yẹn mọ́. Ah ọmọ yẹn ti mú mi. ìtọ́jú mi. ìtajà ẹ̀kan ni mo ní láìpẹ́ tí mo ti wọ náà gbà yìí ah. ikú eh? mi. ẹ ti ah! pa ní gan. ìṣòlù mi ètò ètò ètò ètò ìṣòlù mi bó ti fẹ́ pọ̀ mí ẹ jẹ́ kí n pè ọkàn ṣoṣo ọjọ́ wa nú ọgbà yìí at least wọ́n ti mọ ibi tó kù mí wá ìṣàánú mi ẹjọ́. ẹ Cosmos àjọ ọjọ́ sórí ọmọ yìí ò bá jẹ́ ká fi sílẹ̀ kó pẹ́ni tó fẹ́ pè ṣùgẹ́tì mi ká má lọ sọ òkú ẹ̀ di òkú ẹja lódò ah, ah, pẹ́ni tó fẹ́ pè pẹ́ni tó fẹ́ pè. ẹ ah, tẹ́ ta lẹ́nu náà tó lè jẹ́ boyfriend ẹ ló lè jẹ́ gí lọ́yìn ọgbà ẹ̀ nínú ọgbà yìí ṣé wọ́n gbọ́ ìjọba campus ni tí ó bá gbọ́ campus ṣé kò gbọ́ cosmos. ah nọ́mbà one mo pe méjì. irọ́ ẹ̀gbọ́n mi yé ẹ̀gbọ́n mi ni ọmọ yẹn ló wọ bàbá mi ni ọjọ́ sunú yẹn ọlọ́ọ̀ ni ọbẹ̀ rẹ̀ lẹ́sìn. ọ̀rẹ́ ti fẹ́ yé mi. irọ́ ìwọ ń wá familiarity. ok ó ti mọ̀ pé ẹ̀jẹ̀ wa ni àbáyọ̀mí ẹlẹ́ṣin ó dẹ̀ ti mọ̀ pé tá a bá gbé orúkọ ẹ̀ won't do anything to you so wá fẹ́ sọ yẹn di òkété kíkú ba lè rí ẹ kété ó mà ṣe o ó mà ṣe o. dọ́tọ̀ lọ́hùn tó bá jẹ́ pé àbáyọ̀mí ẹlẹ́ṣin tiwa tó jẹ́ blood wa òun ló fẹ́ pè àmọ́ promise ẹ pé tó bá rí pè tó bá rí pè ajápò bọ́ lọ́wọ́ kúlé ni nítorí àgbọ̀dọ̀ fi ọmọ rẹ̀ bọ̀ rẹ̀. ọmọ tí o bá ṣe àbáyọ̀ mi ló pè é hmm. ah, mo fẹ́ pa ẹ́ díẹ̀ tẹ́lẹ̀ ni mo máa pa ẹ́ jalajala ẹ má kí ẹja jẹ òkú ẹ̀ ń wọ̀n sí i oh. yá mo fún ẹ ní chance láti pè. pick the phone which kind level. ẹ̀gbọ́n mi ni mi lè pọ́rọ̀ ọmọ yẹn mi ọmọ bàbá mi ni. ọmọ ọ̀pọ̀ wọn mi lè pè é. kí ló ń pè mí fún náà why is she calling me hello ah kò ah, pé o wọ́n nẹ́tíwọ̀kì òde ìjọ ẹjẹ́ ti ìpínlẹ̀ nǹkan sí ìṣàánú mi tún ti rìn àbáwọ̀ mi gbọ́gọ́ ah, ìwọ ló lè sí fúlẹ́ẹ̀fù mi gbé àbáwọ̀ mi pick up now. why did you cut it o ò bá ti pick ẹ̀ now. mo ò lè gbé kọ́ọ̀lẹ̀ i'm serious sórí tó ṣe wà yẹn àbúrò mi ni mo mọ dáadáa ó lẹ́ẹ̀kì ebu gan máa ń bí ebu kò yẹ mo sì dẹ̀ ti máa ń sọ fún mi tipẹ́tipẹ́ pé kí n ṣàfi sílẹ̀ tó bá ti ń ṣe ìwérí ẹ̀ kí n fi sílẹ̀ kí n máa wòran you don't get it èyí tèmi fi jẹ́ gbọ́n ẹni. i don't get it abayo àbúrò ẹni fine ó ń bu ẹ ó lè fẹ́ apologize now pick it kó gbọ́ nǹkan tó fẹ́ sọ. sori kò lè yẹ kò lè yẹ èmi ni mo understand nǹkan tó mọ̀ sọ fílẹ̀ mi nígbẹ́kọ̀ọ́lẹ̀ in fact máa pa fún mi. Ah! ó gbé mo ò fẹ́ ṣèyàn ni o ó fẹ́ ní last chance kó fi pè tí ẹ bá ti gbé fóònù ẹ sìn kó Oh! inú ọgbà yìí nìyẹn. Ah! wọ́n lọ́n mo gbọ́dọ̀ ká ṣẹ̀dá last chance ló fún mi yìí. Kaya video call ulit ulit hindi. Diyan ko bago Mucho. Maja ka nung pami, maja ka nung kubami. Isara ni. Ah, bayo. Ah. Báyọ̀ èmi lọlé o mo rò pé mo lè fẹ́ jáde mọ́. kí ló dé kí ló fẹ́ lọ ṣe nílé. kí ni òde ó dẹ pa fún látàrọ torí pàbúrò ẹ she is very rude she is very rude mi fẹ́ bá sọ̀rọ̀ mọ́ rárá tó ṣe wáyọ. tó bá jẹ́ pé mi náà ni mo ṣe definitely o lè kan sim card nítorí mi. come on ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí wáyé tó ń sọ̀rọ̀ bíi pé o sì ń bẹ̀ nígbà tó ń wá pariwo lé mi lórí. so what ọmọdé ni kò sẹ́ni tí ó kì í ṣe ẹ̀rọ ìwọ́lẹ̀ ẹ̀gbọ́n náà ẹ̀gbọ́n máa ń gbà ni. Okay, what do you want me to do, Kilofe? Fine. Switch on your phone. I should on my phone and call her back. Call her. the <laughs> penny stubborn me. Eh? Alright. Masha ti pe, It's okay. Okay. hello. yeah hello. Hello, sir. sọ̀rọ̀. Um, hello ta ló gbé call sorry uh, give the phone to my sister ẹ̀gbọ́n ẹ̀ gangan ló ń sọ̀rọ̀. n pè fún gbẹngàn fún ta ló ń bá ta ló ń bá sọ̀rọ̀. ta lè lè uh, anyway. my name is abayomi ẹlẹ́sìn ẹ gbé fún fún mo fẹ́ bá sọ̀rọ̀ please. abayomi náà abayomi ẹlẹ́sìn. ah gbọ́n kò tó fẹ́ gbọ́n kò tó fẹ́ wú. èmi mo sọ̀rọ̀ cosmos. cosmos. What are you doing with my sister? What are you doing with my sister, Cosmos? Your sister? Ah, which is a part of sùn fún mi. What? Cosmos, you killed my sister. Ìjọba ìjọba campus, mo mọ ìjọba campus, ìjọba ìjọba campus, ṣo mọ campus, ìjọba ìjọba campus, mo mọ campus ìjọba ìjọba campus ṣọmọ ìjọba campus. ìnàdó kiri ọ̀sà òmégún òmòṣà òmòjọba òmòjọba eh, ẹni fojú ẹ̀ náà wọ́kú ẹ̀bùrọ̀ abọ́láṣọ abọ́láṣọ. Hey! Eh ọlọ́mọ kìlọ̀ fọ́mọ ènìyàn. ọjà ọmọ sá ó fẹ́ gbéná wojú ìjọba ah, ìjọba campus. campus. àfarabalẹ̀ wọ́sà lẹ́sẹ̀lẹ́sẹ̀ láàmà rẹ̀gbọ́n mo sì. kò fọ́nù o akọ̀dé bí ibà kò wá sọ̀rọ̀ ọdún ní fíìmù kalẹ̀ adígbàdo gbé àlọ́ dá kàrákítà wò ẹ́. Eh? lọ́wọ́ bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ di alágbàfọ̀sùn gangan àbúrò yẹn mi náà báyìí mo sọ wá mi dàgbálẹ̀ ọjà ẹ̀yin ladies a ṣì ń ṣe nọ́mà báyìí o yes a ṣì ń ṣe nọ́mà gidi gan ṣé rántí nǹkan tí nẹ́ẹ̀sì sọ fún wa nígbà tá a fẹ́ kúrò ó sọ wípé gbogbo ọ̀nà kọ̀nà tá a bá lè gbà láti fi seduce náà yìí kó lè bọ́ sí trap wa òun ni ká ṣe so mo jẹ wà very sure pé a ṣì wà online but mhm, ó kàn jẹ́ wípé ó dàbí pẹ̀lẹ́ wa ti ń fall in love. abeg abeg abeg abeg abeg if na play make you stop am o ah, which kind word be that one i no like am o. ilé wa dé tó gbẹ́sẹ̀ lè pi báyìí iṣẹ́ nítẹ̀ imagine ògbọ́n kan tó ń sọ ni o ṣe máa sọ pé mi wà in love in love you ṣùgbọ́n bàbá yẹn ọlọ́run ní jẹ́ lóun jẹ lọ́rùn bàbá bàbá fẹ́ kú tán ẹ̀ ṣé torí aṣọ tí mo fẹ́ fi ìbànújẹ́ ọkàn tí mo fẹ́ fi fọ̀ lẹ́yìn wá fi ń bá mi sọ ọwọ́ rẹ̀ mi ò láìkẹ́ ọ èmi wọ́n ti fọ tara mi lọ tí màá fi bá bàbá arúgbó burúkú ìfọ̀ṣọ. ẹ̀gbọ́n ṣé bàbá ìwé kò bóyá nífẹ̀ẹ́ òun ìfẹ́ wọn gbà ọ kò mọ̀ pé ìfẹ́ ikú là ní sọ̀rọ̀. mo dẹ̀ pé yẹ kí bàbá yìí kó fall into our trap because bá a ṣe múra yìí ojú tó bá wà rẹwà tí ò kí í ohun tó ń sọ nǹkan ròdòròdò ni. ẹ̀yin ẹ̀yin gàwọlé ẹ̀yin akúlé o ẹkúlé ibi àbáyọ ọmọ yìí ẹkúlé ẹ̀yin ni àwùlé ewu bẹ́ẹ̀ ti rí yorùbá tí n tó tẹ ọkọ àyìn lẹ́gbẹ̀ẹ́ báyìí kọ́dà báwa báwa ajá àdúgbò báwa rí wọ́n máa máa pariwo. <laughs> bàbá ẹ fẹ́ nìgan <laughs> kí la wọ̀ eléyìí kéré nínú nǹkan sáwọn gbòòrò. Ah, èwo lè wọ́n ti fẹ́ ṣe àwọn àṣọ tó fún ẹ. Ah, bàbá aṣọ yín ni mo wọlé ní pé gbogbo ẹ̀kọ́ ọ̀run ni mo dẹ̀ bá ń ṣàwọn aṣọ yín káàkiri mo ní kí n bá yín fọ̀rọ̀. ọ̀rọ̀ ìfọṣọ òun ah. ní dọ̀tí ìwọ náà mọ̀ ọmọ ni ìwọ náà mú balẹ̀ lọ́wọ́ kí ni. àyìnká sáré gbà gbogbo lè yín ni ká tún gbogbo lè ṣe kẹ́kẹ́ pé ẹjọ́ òṣìkà dẹ̀rú ẹ̀ ti dé bá wa nínú ẹ̀ báyìí. ọ̀ọ́ balẹ̀ ọwọ́ gbà ẹni pẹ́lẹ́ lè mọ́ fún. bàbá kódà èmi gan ti bá yín ro ẹ̀fọ́ ẹ̀fọ́ yìí mo wá fi ẹ̀gúsí ba ayé ẹ̀jẹ̀ pàápàá jùlọ irú tí mo fi sí mo wá tún gbé omi kaná tí màá fi bá yín ro àmàlà aṣù pókípókí. kí ló dé àmàlà òyìnbó ẹ̀fọ́ wa ọ̀pọ̀ àwọn òwe bí n pamẹ́ ojú òní tí ọ tètè iyún gangan ni tètè ṣe kankan ẹ̀wẹ̀ ṣeun ojú ò ní tì í bàbá àwọn ọlọ́wà yóò ṣe sọ. ẹ wo ẹ kí ni tètè lọ́ba yín fọṣọ yìí jáde àfẹ́fẹ́ lọ́jọ́ tó lọ́jà àwọn ojú ò ní tì í wọ́n. ẹ jẹ́ kí n sáré lọ èmi gbóná. a lè lè fi dákun jẹ́ ọmọ ọkà ọmọ ọmọ ṣe ní èsì. bọ̀wọ̀ ló lọ tó sáré gba gbogbo lẹ́lé pẹ̀lú gbogbo àyíká yìí ọmọ yàrá tó máa ń tìlẹ̀ ń kulè tẹ́ kì í ṣe yẹn ṣe ń fẹ́ kí bá mi ṣe kí n lè gbá bẹ́ẹ̀ náà wo ibi owó pátá ibi ibi tó fi sínú ẹni bá débẹ̀ ìwọ gbogbo agbára rẹ bá pátá ibi gbọ́ wo tó bá dé náà ó lóye ó lóye o. ẹ ti ẹ ti sìn dẹ ẹ wà ọmọ ní ẹjẹ ẹyà wọn lè rẹ ẹbí ni ẹgbà dákun bá gbọ́ náà wá o. èsì rẹ àbí kí mo lọ mú ọmọ dáadáa àmì ìwé tí ẹ wọ lò. ìwọ̀n wọn àgbàlagbà yẹn náà tó kù ti tẹ̀lé lè ká

ìwọ táwọn òbí pé a lè gba bí ọtí mu. kò parọ́. báwo ni o ṣe máa mọ ti bẹ́ẹ̀ ṣọ́pẹ́ máa yìí wá òkè. ilé. mélòó ni wẹ̀wẹ̀ mélòó ni mo ti mú wọ́n jẹ́ ilé ojú. ẹ̀yin ọmọ yín gbọ́n. Mm-hmm. wọ́n máa tẹ̀mọ́lé báyìí wọ́n máa tẹ̀mọ́lé báyìí wọ́n máa ti jẹ́ báyìí. kò sí kankan ẹ̀ ti rà sí ẹ̀ wá rà sí. àfẹ́ bọ̀ yìí ká tún rọra sí wá ká tún rọra sí wá tó ah. tá bá ra ten fún máa mú o. Ah, definitely eléyìí máa mú. eléyìí ò nà mọ olórí <laughs> balẹ̀ can you imagine. gbogbo máa yẹn ló gbòó àwọn ológun èèyàn lásán gbọ́dọ̀ máa mọtí báyìí ọmọ máa ẹ̀yin girls option tí mo mọ ẹ ń la máa lọ ewu if you can praise him baba yìí kí baba yìí cool down torí ó ti ó ti ó ní ẹ̀bí bí mo yẹ bí mo ṣe ń wò yẹn. àti pé gan ṣe gbogbo gbogbo ara bí ilé tí tí gbogbo ẹ̀ ló ń jẹ ní bíbá ètò sún mi. kí ni ọgá òye sọnà ká poison bàbá ṣé o mọ̀ pé bàbá yìí lágbára bí àrọ̀ ni ni. débi wípé tí o bá fi nǹkan sínú oúnjẹ wọn pàápàá májèlé tí wọ́n bá fẹ́ dáwọ́ lé báyìí wọ́n máa mọ̀ ṣá. ẹ wo mo wà very sure pé tí a bá mú oògùn yìí ṣé a máa ṣé òpópó ni ẹ kí dọ́ọ̀ yìí sí kù ṣé ogun tára èèyàn fi ṣé kí ni a fẹ́ pa bàbá ṣe níṣe pẹ̀lú bóyá. Ah! ó sún mi ṣé orí oògùn tó ń wò yìí tí a bá bàbá lò tí a bá try láti confuse bàbá kò lò ara bàbá máa máa move débi wípé ah, bàbá máa lose control pátápátá ah! ṣe báwa la ti bọ́ra lẹ̀ bàbá òkè ń ṣòkòbò tó bá rí wa. Hmm. tí ara ẹ̀ bá move tán ibẹ̀ la máa tún mọ̀. ṣẹ̀rí tí bàbá ẹ̀ bá fi lè lo oògùn yìí tí kò bá rí èèyàn rárá mo wà very sure pé tí ó bá rí ẹranko á bá sùn in fact gan tí ò bá tún rí ẹranko tó bá rí ara ògiri tó lu wò bàbá ẹ̀ máa lọ tì í. ìyẹn ẹja fẹ́ràn náà ń gba ẹ̀ àbí. ẹja fẹ́ràn náà. bẹ́ẹ̀ bá sún omi ẹ̀ máa gbọ́ kiri kan lóòótọ́ ọdún kòkó ikòkó ikòkó máa ń múni. <laughs> ẹ tètè ra sí o ó ní wọ́n tẹ̀lé lójú lálẹ́ yìí. bàbá àti <laughs> ah, bá ṣe jìnnà gan ẹ bẹ́ẹ̀ ni màá mú tìgòtìgò ọkẹ́ oh, kí ni ah. gbà tí wọ́n wà. bàbá mi ò ṣe gbà ń sìn kí ọ̀gá mi yà mú dà. Ah, ẹ ti gbà. eléyìí o eh, kò dẹ̀ mí yé rárá. mo ṣẹ̀ṣẹ̀ ń lọ ní èmi àṣẹ eh. mo ṣe ni eh. tí ẹ wà lọ́tọ̀ ọtí ọ̀ omi ni wọ́n sì máa tẹ̀ mọ́lẹ̀ ni. máa tẹ̀ mọ́lẹ̀ ni èmi yóò wò bẹ́ẹ̀ o lọ́wọ́ pẹ̀sìn ló ní mi yóò gùn mẹ́ta báyìí kó má ṣe nǹkan. ẹ ẹ bàbá ṣé mi lè fún yín ní nǹkan lò ní báyìí tẹ bá lò gbogbo ara yín ló máa jí pépé gbogbo agbára yín ó máa. ẹwẹ ẹwẹ wọn wà mí lọ́nà èèyàn ọmọ ìsá ọlọ́mọ jẹ́ mi tọ́jú kẹ́ mi ẹ̀ tọ́jú mi sá ẹ̀rí mo ti rí ẹ̀hún ò ní gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tí ló mú ní gbà nǹkan lọ́wọ́ yín tí gbogbo yín náà ní iṣẹ́ gbọ́ ṣùgbọ́n táwa ń lò táwa fi ń jí pépé ń bẹnu oko. bàbá ṣe rí oògùn yìí hmm. amúwá fún yín ah, ṣe rí gbogbo oníṣe ló ń ṣiṣẹ́ fún ó ń ṣiṣẹ́ fún oògùn ara ríro ah, bàbá gbogbo kòókò làálàá jọ́ọ̀jọ́ yín yẹn ó máa dínkù èmi àtàwọn kejì ni hmm. a ṣẹlò tán ni àwọn hmm. sọ wípé ah, kò ní dáa ká lo oògùn yìí ká má fún bàbá lò torí ìfọ̀tà ní sí i. Ah, ah, kí ṣe pé kí mọ̀mí ah, mọ̀mí tí mo bá gba ìfẹ́ tí mo ní sí ni wọ́n gba wọn sí lò àmọ́ kìnìún kan ní ìrìn ìwò tí wọ́n tóbi lórí. ọmọ jẹ́ náà dà. ọmọ jẹ́ ọ ti mọ yìí ẹni ó dà ó dà. ẹ fún ọ lẹ́yìn kọ́kọ́ lò. ó dà fún ọ méjì méjì lẹ́yìn kọ́ lò. bẹ́ẹ̀ méjì yẹn dà ẹnu. gbogbo ẹ mélòó náà gbogbo ẹ. méjì méjì wà ó. bí kìnìún ló dún. ẹ ẹ dá sí ẹ pẹ̀lẹ́ ẹ fi ti ẹ fi ti. ìdí ogun ra ọ lójú okòrò. mo kàn sí ilé mo já ilé gan ni kí làwọn ọ́fíìsì ẹ̀rù tí o kọ àwọn tó mọ̀ kó o rò ni ooru wọ mo dókòrò jẹ́ wúrò lọ́mọ ń fi sẹ́nu lọ́dọ̀ rí kí ni. ẹ wo ẹ ẹ ẹ kí ló dé. ní olójú mi ṣe ojú mi ṣe kùsù kùsù ojú sí mi. kí ló dé àyà mẹ́ta ti dé. ẹni ẹ̀fọ́ balẹ̀ yóò bu ẹ̀yìn ni. àbí mo fẹ́ ah! ṣiṣẹ́ <laughs> ó ń ṣiṣẹ́ ni. mo ṣe tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìlú máa ń ṣe nìyẹn. bí ogun rẹ. ẹ máa rí pé gbogbo egun fún ara yín ló máa dùn kọ́ ní ìsìn. Ah, àbí kọ́ fún ilé ẹ̀kọ́ sí ni. láìsí kí mo mú oògùn sí kọ́ fún oògùn sáré ọdún náà kìíní yìí ọdún náà yìí. ṣé lè tó yẹn. ọ̀rẹ́ ti bẹ́ẹ̀ ọ̀rẹ́ ti bẹ́ẹ̀ lójú ẹ̀ fún mi lẹ́yìn ọkàn sí mọ́ mi máa fún ilé ọkàn sí mọ́ sẹ́yìn. ṣé wọn bá bọ̀ ọ́. pọ́mẹ́ pọ́mẹ́ pọ́mẹ́ pọ́mẹ́ pọ́mẹ́. ó ń ṣẹlẹ̀. ó ṣe é ṣe é. a ní kí ẹ ṣe é. ẹ gbọ́dọ̀ kí wọ́n lọ ṣe wọ́n dáadáa. ẹ gbọ́dọ̀ kí wọ́n lọ ṣe wọ́n ẹnu ha. Ah, kí ló ṣe ní tara yín gbọ̀n gbà yìí. o. ẹ papọ̀. kúkú lọ ṣẹ̀ wá ká ẹ ti di ẹ ti di ẹ ti di ẹ ti di abẹ́yẹ mú ká ẹ ti di ẹ ti di. Bàbá bàbá. ¡Vamos, vamos, vamos! vamos èmi tó wà jímọ̀ báyìí. Ah! akínyẹ̀mọ́ àti gbé gbùgbàjà lóòótọ́. Ah! bàbá bẹ́ẹ̀ náà ṣe rí méjì ní kìsáré wá pé yìí. Eh! àgbá bíríkì tó tó kí o tò síbí yẹn ṣe kú náà rè. Ah! èyí ka inú ẹ̀rí wọn. àtàǹpàkò sílẹ̀wọ̀ ọwọ́ dì lágbà. etí ò sí lórí orí di àpò láàgì. akílẹ̀ kókó mọ̀ bá wa ṣe máa ikú lọ yọ ọwọ́ rẹ̀ láàrin awo àgbà òṣùgbó ti sáwó lọ́lẹ̀ mìíràn ah! àkìlẹ̀ ọkùnrin takuntakun iná gorí ilé fẹjú ẹbọra tí ránkú pa ni ságìrì làgbé ẹ làgbére kàkà tígbẹ́ dúbọ́lẹ̀ ọ̀la mọ́nìjà fa ọmọ làpáyà ó fi mọ́nà kàdàkà sọ́mọ́nà àpáta ńlá láti gbẹ̀yìn ọkọ jẹ́ dákun ṣé o ní àgbo ọmọ rẹ̀ tó wà léwu mílíọ̀nù bàbá. to show paparazzi. When the girls see me, one them more nasty. Nah, nah, nah, no peace. Hello, Messi. Cosmos, báwo ni ṣe wà? How far? Ẹ àmọ́ ní kí n sọ fún ẹ pé àwọn girls mi tí mo rán lọ sí abúlé alágbò, wọ́n ti ṣiṣẹ́ bàbá yẹn wọ́n ti pa. Ẹ́ eh? Bálíkú kú. bá a ṣe rí nu o kó o sára tàtà kó o máa bọ̀ wálé nísinsìnyí kíákíá. kọ́ládé kí ló ṣẹlẹ̀ náà kí ló ṣe wọ́n kọ́ládé fa balẹ̀ ah bàbá lè kú ó pé akọgi kò kí ń ṣoje ní ṣé o ni ó ti jẹ́ kó yẹ wa máa lọ jẹ́ wa máa bá yẹ kó ibà yìí ká lọ síbẹ̀ ká kọ́kọ́ lọ fojú rí nǹkan tó ṣẹlẹ̀ náà. ẹ ti pa àbá yẹn. ẹ ti pa ẹ dẹ̀ confirm ẹ̀. ẹ ṣe gan wọn ní kí n fún ẹ feedback mi alright later. wàá gbá yìí. ó bẹ́ẹ̀ ah. ó ti dá wọ́n sọ fún mi pé àbá yẹn ni wọ́n pa yẹn wọ́n ti yanjú ẹ̀. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ṣé dádì mi lè kú ṣé bàbá mi lè kú ni ṣé ikú bá kú ni ikú bá kú ni bàbá tèmi ni ikú tó pààyàn bàbá mi ni ikú tó pààyàn bàbá mi ni ikú tó pààyàn. oye mi oye Kọ́ládé hmm? ah, Kọ́ládé oye mi oye jẹ ká kọ́kọ́ pélé náà ká confam bóyá bàbá kú èmi fúnra mi ọmọ orí ìrántí bàbá jẹ kó lè kú. bàbá mi lè kú bàbá mi lè kú ọmọ ọgbọ́n dúró ni. ikú gbọ́dọ̀ kú ikú gbọ́dọ̀ kú bàbá mi lè kú tó pààyàn. Kọ́ládé kí n kí n gbàgbé bàbá mi kọ́ ló bọ̀. bọ́ọ̀lù ìjà pélé. kí ni sèé dáàdì mi kọ́ ló kú. kòlè ah, yà Kọ́lá. ta ló sọ̀rọ̀. Cosmos ló ń sọ̀rọ̀. Cosmos. akilẹ̀ ọwọ́ tẹ̀fà tó mo kàn ní good news fún ẹ mo ti pa bàbá rẹ̀. Cosmos wọ́n lọ gbọ́ bàbá mi Cosmos wọ́n lọ gbọ́ ọ̀rẹ́ mi ẹ̀yin lè gba bẹ̀rẹ̀ yọ sí mi ẹ̀yin lè gbọ́ ẹ̀yin lè gbọ́ bàbá mi ìwọ ló gbọ́ bàbá mi Cosmos. for very soon mo bọ́ apá wọn lọ. ha ha Cosmos ah, ah, ah, ẹ ṣe ìtọ́ ẹ ti dáná ogun o ẹ ti dáná ogun. ṣíṣbọ̀ ìtọ́ lè pa èmi rẹ o ọlọ́run tí ṣíṣbọ̀ bá ṣe kí ni wọ́n bọ́ sínú tọ́ ó máa gbé tọ́ mi nìyẹn mi èmi ní sọ́mú kọ́ adé gbogbo yẹ kó mọ̀ òun ló sọ pé ká ṣe kí ni kò tọ́ sí. ṣíṣbọ̀ ṣíṣbọ̀ farabalẹ̀ yanjú tó wà nílẹ̀ bí òfin wa tó sọ pé bóyá ìwọ bá kan ìwọ ṣíṣbọ̀ ní sùúrù já yanjú tó wà nílẹ̀ yìí náà ṣó gbọ́. ọ̀sán náà máa pọ̀ ju pé kí ká ṣe kí ni ká para wa ká jẹ wa ká ṣe ayọ̀ràn àmà kọ́ládé yẹ ká mú àmúfà kórìíba yìí ká wá náà sì ṣe ẹ̀ kórìíba o. kọ́ládé <laughs> Cosmos. ẹdun ẹdun Cosmos pa bàbá Cosmos pa bàbá mi ẹ jà bàbá ẹ jà bàbá ẹ lọ ó ti jẹ lọ. ẹ lómi sálẹ̀ kùtì Cosmos ló ń sọ̀rọ̀ ìjọba ó sọ fún ẹ náà. mo ní tó bá ti gbà fún mi ní ọgbà yìí ó máa fọ gbà ilẹ̀ fún mi igi ọgbà yín ti kú o àbákọ́lá adé ti pa wọ́n ti sáfà nù mọ́yìn lórí ojú máa pa yín but right now i'm coming for you. you're coming for me. ibi tó wà báyìí mo mọ̀. ah kódà ọmọ tí mo wà bí. ibi tó jókòó sí mo mọ̀ ibi tí gbogbo yín wà mo mọ̀ bẹ́ẹ̀ mo mọ̀ bẹ́ẹ̀ sí ìbò àga ìmọ̀ sínsìn bá ti wá pàwọ̀ náà ìjà tán. àtúntò kò sí ìjà mọ̀ bí ìsìn àṣẹlẹ̀ náà gbà. and i'm coming for you right now ṣòdìgbọ́ i'm coming now bí bàbá wa kò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mọ́ sójú yẹ nǹkan tó kù ni pé kí ló fẹ́ ṣẹlẹ̀. lọ́pọ̀ ògbà òkú ni àwọn ẹrù eh, sí yòrè àlọ́ka ọmọ bẹ́ẹ̀ sí pé. kàkà ń kújà tán ó ti tán ó ti tán yájà wa. àwọn àjẹ́ kan mọ̀ náà ni. ọmọ ẹgbàá o Thank you. kọ́ládé. wíṣọ kọ́ládé. kọ́ládé pé méjì ni bàbá kọ́ládé wọ́n ti pa. bàbá kọ́ládé tó pé òun lè gé lè gbọ́. wá wá tọ́lá tó ṣe wá ṣẹlẹ̀ sí pé mo ti ń dá nọ́mbà kọ́ládé láta switch off switch off kí ló ṣẹlẹ̀. nígbà tí n pe nọ́mbà kọ́ládé láta àwọn ẹ̀rọ network ni èmi ti pe kò lọ. ẹ ha èyí fẹ́ẹ́ pa bàbá ẹ̀ kó má tètè lè dọ́dọ̀ ìrora dúró kílẹ̀tì kọ́ kílẹ̀ dá. kílẹ̀tì wèrè wọn lọ bẹ́ẹ̀ ọ kílẹ̀tì máa ń bẹ̀ ọ́ lè ti jẹ́ kílẹ̀tì máa ọ́ lè ti jẹ́ kílẹ̀tì kó jẹ́ kílẹ̀tì wo mood ìrẹ́ ẹ̀ta problem o ó lọ́wọ́ tó ṣẹlẹ̀ báyìí tó tẹ̀ wọ́n á gé mi láyà jù ni pé cosmos yẹ pè mí tó ń sin ni ó láwa báyìí ló bọ́ wa bá ó láwa báyìí ló bọ́ wa bá ó ní ọmọ tí mo wà ó ní bí àwọn pọ̀ ó ní bí èso àwọn pọ̀ kí ló máa ṣe mí bù. ẹ sọ fún yìí rẹ ṣe jàǹgbára sínú jàǹgbára wèrè ó tó sìn kí ló máa lẹ́yìn ẹ̀yẹ ṣe jáde dúró tì wọ́n ni child dúró tí wọn ní ọmọ ṣì dàgbára sí nǹkan. no when they talk like this eh, we are for peace eh, we are for peace ah gbogbo ẹ̀ tí wọ́n ń dàrú báyìí pé ah, kó báyìí pé orí ti di bí báyìí gbogbo orí ta ti ṣe ṣé kò ti di bí báyìí ẹ wá sọ̀rọ̀ ti wá ṣẹlẹ̀ báyìí lórí màgọ̀ tó bá ti wá báyìí kó lórí dorí ẹ̀ mú yẹn o because oníkàlùkù yá nǹka wà nígbà. ọmọ wọn sọ fún yín o mo fún mi ò láìkẹ ẹ má jẹ mi o ọmọ kẹmi nìkan ìyá mi bí ọmọ ah, sọ fún yín ẹ jẹ You kill me bọ́sibọ́sì fẹ́ pa mí ìwọ́n náà tó fẹ́ pa pẹ̀lú wọ́n bí sí irú ìyára ọ̀dà òun ní olórí ìdí ọ̀gá yóò tí wọ́n lẹ́yìn. kí ló ṣẹlẹ̀ kí ló kí ló ṣẹlẹ̀ òun ní èrò wa pa arúgbó ti jẹ́ ìrìn náà. wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà wọn kì í pa gún wọn kì í pa kàlà náà kẹ́tọ́ bẹ́ẹ̀ gbogbo àwọn pípù yẹn ṣe àwọn gún òṣèlú ah, kò dáa náà. wọ́n ti pa bàbá kọ́ládé nígbà kọ́ládé ò dẹ̀ lọ switch off kí ló ṣẹlẹ̀ bá. ẹ wo bí kí ló ń ṣẹyìn gáàsì náà èmi fẹ́ wá sọ fún yín pé Eh, wọ́n ti pa bàbá. Eh, kọ́ládé àmì ah, wọ́n wọ́n tó ṣẹlẹ̀ tó lè wà wọ́n sì jù sí pé cosmos ti pè sọ pé àwọn àlùkò ìfàbí ń sọ ọmọ ti wà lára àwọn àlùkò kan àwọn àlùkò kan fẹ́ gbóngbà kan àwọn àlùkò kan fẹ́ pa ta ló ló pè é. èmi ló pè é. ó pè é lórí fóònù ó dẹ̀ pí kọ́. ó wá ló fẹ́ pa ẹ́. wá ó ló fẹ́ pa wá. ó wà ń dalá wa. wá ó sọ pé wá. ẹ̀rẹ̀ ìdúró ẹnu tó gbé mi ní tẹ̀sán ẹgbẹ́ orí burúkú tẹ̀ ṣe ẹgbẹ́ wẹ̀ tẹ̀ ṣe tẹ̀ níbọ̀ ẹ̀ níbọ̀ ẹ̀ lọ́dọ̀ ẹ̀ lókìgbẹ́ ẹ̀ lẹ́nìtì ẹni kan tó gbójú lé láti máa bẹ́ẹ̀ olóńgbò apá wa ẹ lè sì dúró mí mo lè sì bá yín mí mo kì í gbádùn o àbí strong man kò sí no shaking but ẹ máa wí tẹ̀lé mi ẹ máa sọ pé àkínpagún ẹ̀yẹn dúró. sọ́tì ó pè yín ẹ lè sì wá mí. bàbá yìí sá lórí o. ẹ ẹ dúró ti kúrò lèmi o ìjọba ìjọba campus mo mọ ìjọba campus ìjọba ìjọba campus. hello hello. Anybody, I'm not even cool. I'm not even ayé yóò ní dá ẹ máa kú ní ikú bá pa gbogbo yín. ikú bá pa yín ẹyin bàbá bá ní ẹgbẹ́ bàbá mi ẹgbẹ́ bàbá mi lọ kú dánù. àdúgbò burú yọrọ mi ayé yóò ní dá cosmos i'm coming for you i'm coming for you. I am coming for you. O circles. Open kúrò ní sukùl. Ó balẹ̀ jẹ́ tó fẹ́ sá lọ. Sá to Ìgbà tó dá wàhálà ẹlẹ́tọ̀ sá lọ. Àṣẹ mi ò gbé láti bẹ̀rẹ̀. Kí ni wílé tó kù sí? ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ òun ni lẹ̀ ń gbọ́. kí ló ṣe eléyìí kì í ṣòkété rírin lélẹ́yìí farabalẹ̀ o tó bá farabalẹ̀ wá balẹ̀ sórí ìrìn ìbílẹ̀ lèmi o èmi kì í ṣe bọ́m̀bọ̀tá o ó yá ó yá gbé ẹsẹ̀ sílẹ̀ a ní mo lọ sẹ́. thank you thank you thank you ẹ ti mú ó máa ń bọ̀ ẹ máa ń bọ̀. ilé àbò yẹn àti ṣe pàṣípààrọ̀ lórí ọgbàdo kiri ń bá àwọn yẹn ilé ìgbé báwọn kọ́ mọ kò sí kóòsì kan tí ọ̀rọ̀ jùmọ̀ wọn wọn bá rọjúmọ́ wọn rọjúmọ́ wọn kìnnì orí títí ṣe gbogbo ẹranko sì báṣibò wọn lè máa ṣe wọn sì báṣibò tó gbogbo ilé kò sí kankan. ìkìlọ̀ náà ọ̀gbọ́dọ̀ dé wọn péjì ọ̀gbọ́dọ̀ wọ́n kẹnu ọ̀gbọ́dọ̀ pàdé jìlọ ń jẹ́ bẹ́ẹ̀ tó àbá ti ṣe bẹ́ẹ̀ kọ́ ọmọ ọ̀pá wọn lọ ni kọ́ ọmọ ọ̀run wọn lọ ni. ìbá àṣẹ táyé ìbá àṣẹ kẹ́hìndé ọ̀gbọ́dọ̀ fún ọkọ̀ kankan náà wọn débi tẹ́lẹ̀ wọn ò rí bọ́mọ lọ́wọ́ tó àbá ti ṣe bẹ́ẹ̀ ọmọ ìjà yí ẹ lọ ni ọmọ ìjà yí ẹ lọ ni òní gbogbo àwọn kọ́ọ̀sì lọ́ọ̀rẹ́ náà yá wọlé lọ́rọ̀ ìwọ ìyàwó ti di kókó lọ́rọ̀ ìwọ ìyàwó jọ parí ńdẹ́lẹ̀ ńdẹ́lẹ̀ ńdẹ́lẹ̀ ìwọ ọlọ́dọ̀ kò ńdẹ́lẹ̀ ńdẹ́lẹ̀. àbájọ mo sá bí bàbá mi ṣe ní kí n sá kò jẹ́ mi mọ́ mo kò dùnmọ́ mo sá kò dùnmọ́ èmi kọ́ládé àkílẹ̀ kọ́ládé èmi àwọn kọ́ máa mú kíkọ́ kó ti dáa kùn kọ́ládé kó ti dáa kùn. bí túmọ̀ wà mo kàn gbariwo ni rẹ́ṣà wà láwa yìí kí ló ṣẹlẹ̀. wọ́n mú mi. ah ló mú yẹn. E? so it's a partner in crime. holy go he's my friend no he's not my friend he's my other mate i know he's not my other mate he's my course mate. come come come come. no no ẹyin mo wẹ lọ́wọ́ ni àwọn ọ̀pá wa lè bí yín báyìí ẹ dey change. ms. over over annual service stay protecting environment animals are speaking yes right now see ìwọ wàá do sí ibà ambulance máa my dancing ó máa gbé òkú ìyá tó kọ́ wọn tó kù tó wà ní gbogbo environment school yìí ṣó ti bọ́ ó yá move move. cosmos àfìgbà tí kò tún rẹ kété i bet you ibi tá a lọ yẹn

in fact wọ́n ti pa kéjì ẹnu school náà kéjì ẹnu lọ pa mistakenly yà wọ́n ti mú wọ́n ti mú wọ́n ti kọ́ méjì wọ́n ti kó wọn in fact wọ́n fẹ́ẹ́ kó ní padà wá ó ní padà wá kéékìrì ló máa kú sí bó ṣe ń lọ yẹn. ẹ máa múra wá sí dáadáa jẹ máa sí mi. orí ìrókò ojú ọdẹ dá ọwọ́ pálábá rẹ̀ ségi lè ní o gbogbo èmi ni èmi ni aṣọ lọ́rùn lèmi ni gbogbo kọ́ńtàkọ́ńtà alákọ̀rí rẹ̀ ó ti dópin ó ti dópin ẹ wá wo ojú olèrè olèrè ẹ wá wo ojú olèrè olèrè àṣírí tukì pátán olèrè alágbára sórí kọ́ olèrè ẹ wá wo ojú olèrè olèrè ẹ wá wo ojú olèrè olèrè àṣírí tukì pátán olèrè alágbára sórí kọ́ olèrè ẹ wá wo ojú olèrè ẹ wá wo ojú olèrè ṣe ti rojú olèrè ẹ wá wo ojú olèrè àwọn amokùn ṣe bí ọ̀tá fà sínú mọ́lẹ̀ wọ́n á gbọ́ ṣiṣẹ́ ibi rókùkù ṣiṣẹ́ ibi gbàǹgbàdẹ̀kùn kedere bẹ̀ ìjọba màlámú ni mo gùn tó bá ní wọ níjọba ìjọba boma ni wọ́n ń ṣe níwájú ọlọ́pàá níwájú agbófinró níwájú ìjọba orílẹ̀-èdè ìjọba ìjọba gangan la sọ kò ṣèjọba yàrá ìṣèjọba bẹ́lẹ̀ kì í ṣèjọba kọ́nà kì í ṣèjọba búlé kódà kì í ṣèjọba kápọ́ọ̀sì ọlọ́pàá lámúnimógún amúnimúyè àwọn níjọba ìjọba all of us ìjọba tó ba lórí gbogbo wa no be ìjọba you ìjọba me ìjọba that person ìjọba this person ìjọba wey dey govern everybody amúnimógún forget serious talk okay see your eyes see your face you don dey shiver you don dey cry you don dey fear you want to run ọwọ́ ti bà ẹ́ ìjọba campus ìjọba campus see your eyes see your nose see your face see your leg you don dey shiver you don dey cry ọwọ́ ti bà ẹ́ ìjọba campus ìjọba campus ẹ wá wo ojú wo lè rè ẹ wá wo ojú wo lè rè àṣì fapá tán ó lè ré alágbára sórí kọ́ ó lè ré ẹ wá wo ojú ó lè ré ó lè ré ẹ wá wo ojú ó lè àṣírí túkì pátán ó alágbára sórí kọ́ ó ẹ wá wo ojú ó ẹ wá wo ojú ó